أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún allahu subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run bá kí ó máa bá orí ilé ìjẹta allah bá dẹ́dà kí ó máa bá kó má wàá dó lórí ẹnìkan kó má bá wọn ará lẹ́ẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn bẹ́ẹ̀dẹ̀ ni àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn ní ti tòdodo tí Allah bá dẹ́dà pàṣẹ bẹ́ẹ̀dẹ̀ ni tí òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam tí ó ṣe ní ẹ̀sìn kó mọ́ wá dúró lórí wọn nìkan kó kárí ẹnì kọ̀ọ̀kan wa náà so àwọn tọrọ lọ́wọ́ lọ́ba dẹ́dà kó jẹ́ kó já sí wípé orí Islam àti Sunnah ní ká parí ìṣẹ̀mí ayé tiwa sí. Si èyíkéyìí àdánwò ìdààmú fìtínà tí ó gbé wa kó ń bẹ̀ kí ọlọ́ba ẹ̀dá kó má ṣáà yà wá ya irú àwọn àdánwò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń bẹ ipe kó dákun nínú àánú ẹ̀ kó ṣàmójúkú àwọn àṣìṣe wa kó ṣàlékún orí ẹ̀ fún wa àti ìyọ́nú ẹ̀ láyé ń bí àti lálkìyàmà àwọn kíra assalamu alaikum wa rahmatulahi wa barakatuh gbogbo ẹni ba ẹ̀dá bá kọ́ dárọ̀ pé kí wọ́n wá pẹ̀lú wa ní dédé àsìkò yìí ní dédé wòyí so kí a bá wa gbìyànjú láti share program yìí kí Allah bá dẹ́dà kó má ṣe san wá ní ẹ̀san olóore so tayeb adẹ́kú akú ọdún <laughs> taqabbalallahu minna wa minkum Allah bá dẹ́dà yóò gbà lọ́wọ́ so ẹnì kọ̀ọ̀kan wa hmm. kí Allah bá dẹ́dà kó má ṣe àgbà ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa so kálọ́bà ẹ̀dá kó jẹ́ ká ṣe ọ̀pọ̀ láyé bẹ́ẹ̀ dẹ̀ ni kó jẹ́ kí ire inú rẹ̀ kó kárí wa so orí tí ń bẹ ń ẹ̀dá kó jẹ́ kárí so kálọ́bà ẹ̀dá kó wá gbà lọ́wọ́ wa ní ìjọsìn lẹ́yìn bí àti ní alkiyama naam toyib ní alẹ́ yìí pẹ̀lú àṣà lọ́ba dẹ́dà so uh, nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tá a fẹ́ ṣe ọ̀nà pọ̀ tí. a ó fẹ́ yà sí ní alẹ́ yìí nípa ti ìdánilẹ́kọ̀ọ́ wa àti ìṣàlàyé ìlànà ìṣìnà àwọn oníbídà aládàádálẹ̀ ilẹ̀ Yorùbá. So, ọ̀rọ̀ pọ̀ tá a sọ lálẹ́ yìí arábìnrin kan so ní mo rò pé nílọrin ni arábìnrin yẹn wà so ọ̀rọ̀ rẹ̀ wà nínú ọ̀rọ̀ tí a sọ ní alẹ́ arákùnrin tí ó kírun ní Ìlọrin lónìí yẹn so ọ̀rọ̀ rẹ̀ náà á tún para rẹ̀ ní alẹ́ inshallahul azim but ká tó máa lọ sí gbogbo bẹ̀yẹn almuhim èyí tó gbé wa wá gangan òun ni èyí ọmọlẹ́yìn Ibrahim Inyas so Ahmad Mukhtar àbí Mukhtaru dẹni so èyí ọmọlẹ́yìn Ibrahim Inyas tó wà nílùú Èkó so tí ó ní péjì yìí uh, Muhammad Rasulullahi Global Family so oríṣiríṣi àwọn nǹkan ní àwé yẹn ti ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ lórúkọ Islam bẹ́ẹ̀ dẹ̀ ni lórúkọ ẹ̀sìn Allah badẹ́dà so though ní alẹ́ yìí a establish bẹ́ẹ̀ dẹ̀ ni a gbìyànjú láti ṣe àlàyé fún àwọn èèyàn gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe láti máa ń gbìyànjú láti ṣe déédéé níbi ìṣàlàyé ọ̀rọ̀ àbí níbi ìṣàlàyé ìrújú àwọn onírújú nípa pé àwé yìí àkọ́kọ́ náà Tìjání ni so Tìjàníyà ni ní àwé yìí so nínú ògbóǹtarìgì ọmọlẹ́yìn Ibrahim Inyasi ni ni ẹni tá à ń sọ yìí tó yìí mọ́sálásí tó kọ́ sí ìlú Èkó so tó kọ́ sí ìlú Èkó bóyá sùúrù lérè ló wà nǹkan kan bẹ́ẹ̀ allahu a'lam so ẹ sì mà èmi ń tèmi tèmi bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tèmi kò nu pé bóyá mo ń ṣe kéta èèyàn níbi ọ̀rọ̀ ẹ rí i pé látọjọ́ tí wọ́n ti máa ń ṣe jákujàku wọn nínú mọ́ṣáláṣí yùn ìwà fèsì so kó tó sì di pé bóyá ó kọ́ mọ́ṣáláṣí yẹn tán so mo ti fèsì fún nílẹ̀ kan bàbá ẹ̀ méjì lórí àwọn aráàlú tí ń ṣe lórí social media lórúkọ ìsìláàmù so pẹ̀lú ìmọ̀ kígbe bẹ́ẹ̀ dẹ̀ ni ìmọ̀ sọ̀sọ́kùsọ lẹ́nu lórúkọ àdúà so tí ń tí ń pírẹsẹ́ǹtì ẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bíi pé ohun tí Islam sọ wípé ká ṣe ládùà òun ní í ṣe tó dẹ̀ já sí wípé ó fi jọ ìlànà àwọn ahlul kitab so mo ń sọ eléyìí nítorí ẹnikẹ́ni tí ó bá wa máa sọ pé àìlára kò sí tó kàn wá pẹ̀lú dúkìá ẹnìkankan hmm, kò sí tó ṣe kíni kò sí tó kàn wá pẹ̀lú nǹkan tẹ́nìkan kan kó jọ èyí tó jà wá lógún ni pé so ṣé ẹ̀sìn yìí o máa gbé lójú kòdì fáwọn èèyàn ohun tí ò sínú rẹ̀ ṣé o máa tì í bọnú ẹ̀ fáwọn èèyàn èyí tó jà wá lógún nù so o bá wa kó gbogbo ayé jọ kó ní Bugatti kó ní Ferrari kó ní eh, Rolls Royce kó ní èyíkéyìí ohun tó bá léwu kó ní nínú dúkìá ayé so lópin ìgbà tó bá já sí wípé ó bá fi kọlu ẹ̀sìn Allah bá dẹ́dà so àwọn ò ní gbójú lọ síbi pé bóyá o ní gbogbo nǹkan yẹn so àwọn sọ̀rọ̀ lórí èyí tó so papọ̀ mẹ́sìn tó fẹ́ ṣe kíni tó fẹ́ bàjẹ́ òun làwọn sọ̀rọ̀ lé lórí so àwọn èyí tí máa ń ṣe àwọn oríṣiríṣi nǹkan àdánwò tó já sí wípé ń ṣe lórí social media tí ń pè ní ẹ̀sìn fún àwọn èèyàn so bí mo ṣe ti sọ wípé Tijani àní ẹ ti mọ̀ wípé tọ̀ ọ̀rọ̀ rẹ̀ báwọn ọ̀rọ̀ tó wọ̀ ni so téèyàn bá jẹ́ tíjà ní ohun tí ọkọ máa wá sí ọlẹ́mì ni pé ṣèṣe pé ń tọ̀hún ti kó sí kúfúrò tí ń bẹ nù ẹ́ tí ń bẹ nù tìjàníyà so torí gbogbo aláàmà ó ti yé wá ń sìn pé tìjàníyà kúfúrò tìjàníyà ò kúfúrò ló kó sínú ìṣẹ́bọ pẹ̀lú Allah Ọba Adẹ́dàá òun ni tìjàníyà kó sínú láti òkè títí dé sálẹ̀ tó tọ́ yìí so àwẹ̀ yìí Al-Barizi wá lọ sọ́dọ̀ rẹ̀ Al-Barizi lọ sọ́dọ̀ rẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni Al-Barizi ń sọ ń bẹ̀ẹ́ ní àwọn ọ̀rọ̀ tó já sí wípé kò bẹ́ẹ̀kọ́ mu ní àwọn ọ̀rọ̀ tó já sí wípé kódà níbi ìsàwàdà gan kò yẹ kẹ́ni tó jẹ́ mùsùlùmí máa fi sàwàdà so and then ọ̀rọ̀ tí Albarizi sọ yẹn a wá ní àwọn ìbéèrè tá sí Albarizi so tá a ṣe kíni tá a tì sí Albarizi lórí àwọn ọ̀rọ̀ tí Albarizi sọ nípa pé tí Albarizi bá sọ báyìí ṣé irú mọ́sálásí yìí wá ní tí Albarizi yẹn ń sọ. So, tí Al-Bari sì ń sọ̀rọ̀ ń pa ṣé irú mọ́ṣáláṣí yẹn wá ní nǹkan tí ń sọ̀rọ̀ ń pa yẹn wá applicable sí so nípa pé àwọn màláìkà gan inú wọn ò máa dùn láti já sí pé kí wọ́n wọnú mọ́ṣáláṣí ọ̀hún so inú wọn ò máa dùn láti já sí pé kí wọ́n wọnú mọ́ṣáláṣí ọ̀hún látara pé oríṣiríṣi àwọn nǹkan ràyìnràyìn ni wọ́n kó sínú rẹ̀ ṣé Al-Bari tí wọ́n sọ fún wọn yín pé àwọn màláìkà máa ń wọnú mọ́ṣáláṣí nítorí pé bóyá wọ́n ṣe kí ni wọ́n tanná síbẹ̀ tí wọ́n sọ fún pé àwọn màláìkà máa ń wọnú mọ́sálásí nítorí pé wọ́n dẹkọréètì ẹ̀ ẹ́ so in tó bá jẹ́ ti ìbẹ̀rù ọlọ́bàdẹ́dà tí wọ́n ń ṣe nínú rẹ̀ òun ní tún máa ń fa sábàbí táwọn màláìkà dáadáa àwọn màláìkà ọlọ́run ọba so ẹni rẹ̀ àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá tó yá sí pé ẹni dáadáa ni wọ́n so ìpáyà ọlọ́run ọba tó bá wà nínú mọ́sálásí táwọn èèyàn bá ti ń jọ́sìn fún ọlọ́bàdẹ́dà ní máa ń tún jẹ́ sábàbí táwọn màláìkà ọlọ́run ọba fi máa ń wá síbẹ̀. Si so kìí ṣe irú èyí tí Ahmed Mukhtar kìí ṣe irú èyí tí ń ṣe yẹn lórúkọ mùsùlùmí lórúkọ ìsìláàmù àmọ́ ẹ ká gbọ́n tí Alvarez sọ. èyí fọ́tò la òfin pàṣẹ ń wò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀rú yóò gbìnà àgbà àbí ká má fi kún àgbà àgbà wọn jùlọ ti kù lọ ká fún àgbà wọn jù tí a bá ti pẹ́ nílé ẹ̀ ní twenty years upward àgbà ni o nígbà míì sì ní ìdíyàn ń wò lórí fóònù àmọ́ ìyàtọ̀ sí ìdíyàn bá ìdíyàn bá rí tètè làwọn eléèbó ní what I order versus what I got so dèdè ọ̀dà tá ń wò lórí tètè wò abẹ́ẹ̀túbẹ́ abẹ́ẹ̀tú lè máa sọ wípé bóyá àwọn kámẹ́rà tó fi ń yà gan-an ah, torí dèdè tá a rí níyà yín sí àwọn tí wọ́n rí títà káàbí lọ sí màjínà bàbá wọ́n wá sùn ní màjínà náà ní bẹ́ẹ̀ yà yìí nítorí àwọn màláíkà tó bá wọ̀ yà yìí gan àwọn kó bẹ jọ sẹ́yìn. ògidè èdè tí ó yàn nìkan yóò ṣe ẹ̀dàkùn òun la wọlé là ń kó ohun kan gidi ẹ̀fọn burúkú ló lé àwọn màláíkà mi kó mọ́tálá ní ìlú. tó tọ́yìb albarizi kẹ́lọ́ bá ẹ̀dà kó tọ́ sọ́nà kẹ́lọ́ bá ẹ̀dà kó jẹ́ kó mọ̀ dúdú so àkọ́kọ́ náà ọ̀rọ̀ nípa pé mọ́sálásí tó wà nù rẹ̀ èmi máa ń pè nǹkan yẹn tó wà nù rẹ̀ mo máa ń pè ní asọ́wọ́máà so torí masarasi yùn oríṣiríṣi nǹkan àdánwò ló ti ṣẹlẹ̀ nù ẹ̀ ló látìgbà tí wọ́n ti ṣe kí ni látìgbà tí wọ́n ti kọ́ gan oríṣiríṣi àwọn ìwà jàǹbá tẹ́sìn Allah bá dẹ́dà ò lọ́wọ́ sí òun ló ti ṣẹlẹ̀ nù ẹ̀ inú mọ́sálásí yìí náà wọ́n ti ń celebrate birthday inú mọ́sálásí yìí náà làwọn kèfèrí wọ́n ti tẹ̀lé ẹni tó fẹ́ celebrate birthday wá tí wọ́n jọ ń wọnú bẹ̀ ní àwọn tí wọ́n jẹ́ kèfèrí láti celebrate birthday so nínú mọ́sálásí yìí náà ni wọ́n ti ń jó tí wọ́n ṣe gbó ranú gbà so nínú mọ́sálásí yìí náà ni wọ́n ti ń kígbe bí àwọn kèfèrí náà sọ̀rọ̀ ni wọ́n so nǹkan kan bẹ́ẹ̀ àwa fẹ́ wá sọ fún ọ lónìí yà ipe ìwọnú mọ́sálásí táwọn màláíkà ọlọ́run bá máa ń wọnú mọ́sálásí kìí ṣe bí mọ́sálásí náà ṣe fáìnsì kìí ṣe bí mọ́sálásí náà ṣe rẹwà sí físíkálì so irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe ń bẹ̀ irú kí ni wọ́n ń ṣe ń bẹ̀ ṣé tí wọ́n ń ṣe ń bẹ̀ ṣé ohun tí Allah bá dẹ́dà pàṣẹ ohun tí Ànábì ọ̀sálàmù pàṣẹ ohun ni tí wọ́n ń ṣe nínú mọ́sálásí náà so ohun tí àwọn màláíkà ọlọ́run ọba máa ń ṣe kí ni tí wọ́n máa ń wá sí mọ́ṣáláṣí láti wá wò nìyẹn àwọn màláíkà Ọlọ́run bá wọn yìí lọ síbi tí wọ́n bá ti ń ṣe wọn yìí lè dúró síbi tí wọ́n bá ti ń ṣe Allah bá dẹ̀dà yìí lè dúró síbi tó bá ti já sí wípé wọ́n bá ti ń ṣe kíni wọ́n bá ti ń ba ẹ̀sìn Allah bá jẹ́ so eré alùbárìsì tọ́ máa wá wo mọ́ṣáláṣí tó ń sọ ipe mọ́ṣáláṣí ọ̀hún òun ni. So, mọ́sálásí ọ̀hún àwọn màláíkà míì gan tí wọ́n bá fẹ́ àwọn màláíkà míì gan inú wọn máa dùn láti wọnú rẹ̀ kódà wọ́n fẹ́ ya sẹ́lfì ipe mọ́sálásí míì ipe ẹ̀fọn ló lé àwọn màláíkà jáde ń bẹ̀ so ẹ̀fọn ò lè lé àwọn màláíkà jáde nínú mọ́sálásí kankan nítorí àkọ́kọ́ náà àwọn màláíkà ẹ̀dá ni wọ́n tó yá sí pé ojú lásán ò lè rí wọn ojú wa yìí ò lè rí wọn so táwo bá lè rí àwọn màláíkà ẹ̀fọn ò lè rí màláíkà dègbòdègbò tí màláìka ò tiẹ̀ wá ní fílì ní pé ẹ̀fọn ń jẹ òun so kò sí bí ẹ̀fọn ṣe lè ṣe kíni kò sí bí ẹ̀fọn ṣe lè lé màláìka kankan jáde nínú kíni nínú mọ́sálásí ìyẹn bẹ́ẹ̀ àwọn mọ́sálásí tó ń sọ pé àwọn màláìka inú wọn gan máa dùn láti wọnú rẹ̀ ipe kódà àwọn màláìka gan wọ́n fẹ́ ya selfie mọ́sálásí yẹn òun ni àwọn obìnrin yìí ti wá ṣe bẹ́ẹ̀ dè lọ́sí pé kẹfẹ́rí wà nú àwọn ẹni tí wọ́n jọ wá àmọ́ bóyá ẹni tí wọ́n tẹ̀lé ṣe birthday fún bóyá mùsùlùmí ni o àmọ́ eléyìí àmọ́ èyí tó dájú ni pé àwọn kèfèrí ń bẹ nínú àwọn ẹni tí wọ́n jọ wá tí wọ́n wá ṣe kí ni tí wọ́n wá bá celebrate birthday máa wò fúnra láàrin. Onídàájẹ́ mi ò bá mo ti ní fídíò kó bẹ́ẹ̀ ìjọba kò ń ṣe mí. tọ eré alibarizi wájú mọ́sálásí so káwọn èèyàn má bínú ìráyè fi ìráyè ẹ̀díìtì fídíò yìí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àjẹ́bẹ̀ ń bá ẹ̀díìtì àwọn ojú àwọn obìnrin yìí. Máàmì tó ń bẹ̀ sí àgbà ni ẹ máa ń lè ṣe báyìí.

You have to be fast. I can see a lawyer. Exactly. Ṣé mo gbọ́dọ̀ wọ sáàpù wọlé? Tọ́ Albaris ṣọ̀nrí àwọn ẹni tí wọ́n wá síbi birthday celebration nínú mọ́ṣáláṣí nù mọ́ṣáláṣí tó ń sọ ipò àwọn ànábì Ọlọ́run a jẹ́ ká play rẹ̀ kó ń bi tí Look. Onye ka forward ya? Olee ihe nke o yiri anyị? Thank you.

ẹ máa wo nǹkan o Thank you ẹni tí wọ́n ṣe fẹ́ de yìí fún àmọ́ bá mùsùlùmí gan ni mi ò bá Bukky Right bá mùsùlùmí àbí kì í ṣe mùsùlùmí àmọ́ àwọn ẹni tí wọ́n tẹ̀lé ẹni yìí wá àwọn kèfèrí ń bẹ nínú wọn so ìrẹ́ alibariz tó ń sọ yìí pé àwọn màláìkà kan tí wọ́n bá tiẹ̀ wọnú mọ́sáàsì inú wọn mọ̀ ẹ̀dùn láti yasí pé kí wọ́n ya selfie so ǹjẹ́ irú ààyè táwọn màláìkà máa ń wá pé kí wọ́n máa lọ sí ní ààyè tó já sí wípé àgbákò nǹkan ni wọ́n ṣe ń bẹ̀ èyí tí Ahmad Mukhtar ti ń ṣe yìí ẹ̀rí wo ló dé mọ́lẹ̀ pé kó ṣe lórúkọ ẹ̀sìn allọ́bàdẹ́dà wallahi alazim tí Ahmad Mukhtar tó bá kọ́ ilé tó sì sọ pé tọ ilé yìí òun fẹ́ fi ṣe òtẹ́ ohun tó bá wo kálukú ni kó máa ṣe ń bẹ̀ kò sí tó kan àwọn mùsùlùmí so tó bá kàn ń ṣàbúrú bẹ àwọn mùsùlùmí kàn lè pàkíyèsí lórí pé tọ aburú tẹ́ ń ṣe ń bá yóò lè pa ìfarun fún àwọn ọmọ aráyò àmọ́ èyí tẹ́lẹ̀ yìí kọ́ ó pè ní mọ́sálásí mọ́sálásí sì ní gbogbo ayé ló mọ̀ pé ilé ìjọsìn àwọn mùsùlùmí ni ilé táwọn mùsùlùmí ti ń jọ́sìn fún Allah dẹ́dà ni so báyìí ń sìn ó kẹnikẹ́ni tó bá pe ara rẹ̀ mùsùlùmí láti sọ̀rọ̀ lé lórí pé ìṣìnà ni ohun tí Ahmad Mukhtar yìí ń ṣe orí àánú òun ni Ahmad Mukhtar yìí wà so globe Muhammad Rasulullah Global Family tó ń gbéra wọn káàkiri nǹkan kí nǹkan tí Allah bá yẹ dáwọ́ pàṣẹ ni wọ́n ń ṣe kí ni òun ni òun ni ni wọ́n ń ṣe so níbí báyìí ní bẹ́ẹ̀dẹ̀ tí wọ́n ń ṣe nínú mọ́ṣáláṣí yìí kèfèrí ń bẹ́ẹ̀ tó jókòó síbẹ̀ kèfèrí tí èṣe mùsùlùmí bẹ́ẹ̀ nù rẹ̀ tó jókòó síbẹ̀ ta ló tiẹ̀ mọ̀ bóyá ẹni tí wọ́n ti ń celebrate birthday òun fún gẹ̀yìn ṣe mùsùlùmí ta ló mà so ta ló mà so and again èyí Ahmed Muktar ti ń ṣe birthday òun gan òun gan náà fúnra lára rẹ̀ gan Tijani yù ni ó lọ́rọ̀ tá à ń sọ lórí àwọn Tijani àná tẹ́lẹ̀ pé Tijani àyè ṣe Islam so àlàyé táwọn ṣe ń sìn fún wa Albaris ni pé tó o bá ń sọ pé àwọn mọ́sálásí míì ń bẹ tó yá sí pé táwọn màláìka bá wọ bẹ̀ ẹ̀fọn ni ó lé wọn bọ́ta àmọ́ mọ́sálásí èyí tí Ahmad Mukhtar kọ́ yìí o nǹkan kan bẹ́ẹ̀ táwọn màláìka bá wọnú rẹ̀ gan àwọn màláìka ò fẹ́ yẹ sẹ́lfì ṣé irú mọ́sálásí táwọn màláìka máa ń wọ̀ ṣé irú mọ́sálásí tí àwọn màláìka máa ń fẹ́ wọ̀ òun ni irú mọ́sálásí so ẹ́ eh? ṣé irú mọ́sálásí tí wọ́n ti ẹ̀ pa wá láṣẹ pé ká máa bá wọn kírun ń gẹ́gẹ́ bí mùsùlùmí òun lélẹ̀ so ẹ́ eh? ṣé irú mọ́sálásí tó já sí wípé àwọn ẹni ìṣíwájú rere tí wọ́n jọ́sìn fún lọ́ba ẹ̀dà ṣé irú mọ́sálásí tó já sí wípé wọ́n ti kírun fún lọ́ba ẹ̀dà òun ni so ẹ òun ni kíni òun ni má wá tún wò lọ. Ala sayyidina وعلى آله سيدنا القرآن nísì mọ́sálásí tó ń sọ̀rọ̀ ilé yìí o ẹ̀yin alágbàákò mọ́sálásí tó ń wíre o inú masalasi náà ni o inú mọ́sálásí náà ni o mọ́sálásí tó ń sọ pé àwọn màláíkà tó ń bá wo bẹ̀ wọ́n fẹ́ ya sẹ́fì ni o inú mọ́sálásí náà lélé yìí o ẹ máa tanra yín ká Allah ó máa ṣe wàláhì àgbákò làwọn ọmọ sófin <laughs> ọ̀rọ̀ wọn wàlá ọ̀rọ̀ tó payàn lẹ́kún ni àmọ́ èèyàn ní ṣaláìmọ́ rẹ̀ ní pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yìí wàláhì azim so lórí ohun tẹ́ ń ṣe tó já sí wípé ìsìnà ni àánú ní ẹ̀ ń ká alukur'ani ẹ̀ sì gbọ́ àyà náà yìí wọ̀tẹ̀zọ́wọ́dù fa inna khayra zadi taqwa ẹ ṣe kí ni ẹ ṣe ìpèsè kalẹ̀ fún alkiyama ohun tó dẹ̀ lóore jù ní pèsè téèyàn lè pèsè kalẹ̀ fún rẹ̀ òun náà ni kéèyàn bẹ̀rù Allah bàrẹ́dà so ibo ni ìbẹ̀rù alọ́bàdẹ́ dá wà níbi ohun tẹ́yìn ṣe nínú mọ́sálásí tẹ́sọ ipẹ́ ẹ̀kọ́ yìí so nínú mọ́sálásí tẹ́sọ ipẹ́ ẹ̀kọ́ ibo ni ìbẹ̀rù alọ́bàdẹ́ dá wà ń bẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba dẹ́dà dà nínú rẹ̀ so tọ ìrẹ́ albaris tó wá ń sọ pé ẹ mọ́sálásí mi ò so àwọn màláìkà tó wọ́n bá wọ ọbẹ̀ ẹ̀fọn ni ó lé wọn bọ́ta àmọ́ mọ́sálásí eléyìí so màláìkà tó bá wọ ọbẹ̀ gan yóò fẹ́ lè take selfie lórílẹ̀-èdè tá a rí níyà yìí nìṣó. àwọn tí wọ́n rí nígbà náà fi lọ sí màdínà bàbá wọ́n wá sùn ní àbí màdínà náà ní bẹ́ẹ̀ yà nítorí àwọn màláíkà tó bá wọ̀ yà yìí àwọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ tó sẹ́yìn tọ́ albaris ṣe irú mọ́sálásí tá a play pé wọ́n ṣe irú nǹkan jákujàku nínú ẹ̀ yìí láì fún ẹ láìpẹ́ yìí òun làwọn mọ̀láìkà máa ń wá kí wọ́n wọ̀ ṣé irú mọ́sálásí táwọn màláìka máa ń wá kí wọ́n wọ̀nù ṣé irú mọ́sálásí tálọ́bà ẹ̀dá máa ń pa àwọn màláìka láṣẹ pé kí wọ́n wá wọ̀nù mọ́sálásí tí wọ́n ń kó kèfèrí wọ̀bẹ̀ àwọn ẹni tí wọ́n tẹ ẹni tó tiẹ̀ kọ́ mọ́sálásí ọ̀hún gan kí tiẹ̀ lòun gan náà ní Ahmad Mukhtar ògbóǹtarìgì Tijani so ògbóǹtarìgì Tijani burúkú pẹ̀lú ìgbàgbọ́ burúkú pẹ̀lú ìgbàgbọ́ òsì so ṣerú mọ́sálásí burúkú báwọn ni àwọn màláìka máa wá kí wọ́n wọ̀ yàtọ̀ sí pé òun gan fúnra lára rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ tó yẹ ni ìgbàgbọ́ tó yá sí pé islam ò lọ́wọ́ sí ìgbàgbọ́ burúkú ìgbàgbọ́ tó kó kúfùrù sínú òun ni tọ ohun tí wọ́n tún wá ń dá lára nínú mọ́sálásí òun ṣe ń tí islam tiẹ̀ lọ́wọ́ sí à ń sọ eléyìí nítorí àwọn ẹni tí wọ́n mọ̀ kọ́ẹ̀tàn jẹ pẹ̀lú pé bọ́yá islam ni àwé yẹn ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ kọ́ẹ̀tàn jẹ pẹ̀lú pé bọ́yá nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ àti ànábì pèpè sí òun ni àwé yẹn ń ṣe àwé tó kọ́ mọ́sálásí yìí à ń sọ lẹ́yìn kẹlẹ́bà mọ́ pé orí ìsìláàmù kọ́ ló wà orí alọ́bàdẹ́dà sọ òjíṣẹ́ rẹ̀ sọ kọ́ ló wà ìsìnà títí ẹ̀ lòun kàn dá lára ń tiẹ̀ so tọ eré alvarez ṣerú mọ́sálásí wárè tí ẹni tó bá ṣerú mọ́sálásí táwọn màláíkà mọ́ wá kí wọ́n wọ̀ rè so ṣerú mọ́sálásí táwọn màláíkà mọ́ wá kí wọ́n wọ̀ rè mọ́sálásí tí wọ́n ti ń jó tí wọ́n ti ń lùlù tí wọ́n ti ń bùgá tí wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ mọ́sálásí tí wọ́n ti ń pátì mọ́sálásí tí wọ́n ti ń klọ́ọ̀bù wọlé ìyá àzùbìlà so ẹ́ mọ́sálásí tí wọ́n ti ń ṣe clubbing ẹ́ òun làwọn màláìka ó máa wá kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa wọ̀ káàkiri àwọn màláìka ò ríbi tó dáa láti wọ̀ mọ́ irú mọ́sálásí báyìí ni wọ́n wà á máa wọ̀ pé àwọn fẹ́ wá ṣe selfie ó jẹ́ tún bàjẹ́ sáwọn màláìka dàn ó tún bàjẹ́ sáwọn mọ̀láíkà ó tẹ̀ tún máa ó tẹ̀ tún lọ́rọ̀ àpọ́nlé lẹ́nu sáwọn mọ̀láíkà àwọn mọ̀láíkà gan fẹ́ ya selfie ó tún sọ pé àwọn mọ̀láíkà míì mọ́sálásí míì tí wọ́n bá wọ ọbẹ̀ o ẹ̀ẹ́n kìnìkan kìnìkan ẹ̀fọn ni ó lé wọn bọ́ta ó rò pé àwọn máa mọ ẹ̀ta bíi tiwọ́ ni ẹ̀fọn wo ló tiẹ̀ lórí láyà tí ó súnmọ́ ọ̀dọ̀ àwọn ìfẹ́nú rẹ̀ yìí gbogbo àwọn eléyìí ó tẹ̀ tún kéré nínú àwọn àdánwò tí wọ́n ń dánwò nínú mọ́sálásí máa gbọ́ àdúrà náà ni ó sọ pé òun ṣe yùn wákọ̀ lídí ní yàtọ̀ yídá lọ́sí yẹ́ jẹ pẹ́ẹ́rù Sẹ́yìnbàdì Herbert Ṣídẹ́tì Kúwọ́sì Mẹ́tì Bísàtì. Ọ̀rẹ́ ní sùúrù ìlànà ní láì. Wà á di bọ́dínù gẹ̀gẹ̀. Wà á di bọ́dínù yẹ̀yẹ́ bá tún fọ́dọ̀. Bọ́dínù tó pọ̀ báyìí. Báyọ̀ lọ dárí ló bí yájú lórí ọ̀rẹ́ yìí. Ó máa náwó tó máa ní èyí sábà. Alámìnàjì rárá kàtó mẹ́ta àgbàsáyì ní ilé bọ́ọ̀lù mi lọ́wọ́ sí láì. وأبرج لا يزول يزول أقول الذين بدأوا بثياب يدين كبير كبير ثياب قليلة كبير كبير كبير بالله nínú tẹ̀ ṣe ń bí fọ́tò rẹ̀ gan yín rìn mí lára jẹ́ ń yọ́ dànù jàre fọ́tò rẹ̀ yín ń rìn mí lára. tọ́ albarizi àwọn màláíkà wà ń bi ìjókòó eléyìí náà bí ẹ̀ albarizi so ohun tí ahmed mukhtar ń ṣe yí àwọn màláíkà wà ń bẹ àbí pẹ̀lú bí ṣe ń ṣe yìí bẹ́ẹ̀ ni tó mú nǹkan pẹ̀lú bí ṣe bẹ́ẹ̀ ni tó ti fa nǹkan kó tó máa bọ̀ wá síbẹ̀ yìí àwọn màláíkà wà ń bẹ àbí so ẹ́ tọ́ àwọn màláíkà àti alọ́bà ẹ̀ dáadáa àti pẹ̀lú tálọ́bà ẹ̀ dáa ṣàlàyé ń ohun tí tánàṣẹ́lẹ̀mù sọ fún wa wọ́n yìí wá irú ìjókòó báyìí kan wá máa jókòó síbẹ̀ ìjókòó àìlẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa ń tọrọ lọ́wọ́ alọ́bà dẹ́dàá ọlọ́run ọba náà ni ó sọ pé ń tọrọ lọ́wọ́ rẹ̀ báyìí ẹni tó jẹ́ pírẹsidẹ́ǹtì nàìjíríà gan wọn bí ẹnì kankan dáa kó sọ pé òun fẹ́ lọ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bí ahmed pẹ̀lú bí ahmed mukhtar ṣe ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ọba lọ́dọ̀ ara rẹ̀ ká tó wáá sọ dẹ́dà sọ pé òun fẹ́ máa nǹkan lọ́wọ́ abẹ́ẹ̀rí nǹkan bọ̀n àdúrà náà ní sọ pé ń ṣe yín ẹ má gbà ìtàn jẹ pẹ̀lú àwé yìí wallahi ń tàn yín ni ìwọ tó bá jẹ́ mùsùlùmí tẹ̀lé ohun tí ń bẹ nínú Qur'anul Karim tẹ̀lé ohun tí ń bẹ nínú lànà nabi sallallahu alayhi wa sallam ẹ̀sìn rọrùn débi pé o bùkátà sẹ́nì kankan kádùá rẹ̀ tó gbà o bùkátà sí ẹ̀dá kankan kẹ́lọ́bà tó gbà àdúrà rẹ̀. wal iyadhu billah. so ìwọ tó bá jẹ́ mùsùlùmí o bùkátà sí ẹni kankan kado rẹ tó pa ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí láṣẹ ipe kó pe òun kò ní kó o tara ẹnìkan pe òun so ó pa pé kó pe òun direct kò ní kó o tara ẹnìkan pe òun. Allah bá yẹ́dà ń sọ fún ẹnu Qur'an al-Karim ń sọ fún Ànábì ọ̀sẹ̀lẹ̀m so mo ń sọ eléyìí torí ẹ̀yin tẹ́ ń gba ẹ̀tàn jẹ pẹ̀lú àwẹ̀ yìí lórúkọ pé bọ́yá yín organizer àdúrà kan ń tàn yín ni wallahi al-azim ń tàn yín ni yukhadi'ukum wa yaghishukum ń tàn yín ni yín sì yàn yín jẹ ẹ má mùsùlùmí kí ló lè máa ṣe tó ò lè tẹ́wọ́ sálọ́ba dẹ́dà rẹ̀ fúnra lára rẹ̀ tó fi wá já sí wípé ẹnìkan tó fẹ́ máa tàn án jẹ òun ló fẹ́ wá lọ máa bá pé kó máa bọ̀ gbàdúrà ó mọ̀ bóyá olóore jù lọ gan níwájú ọlọ́run ọba. Allah yìí dàn sọ fún anabi sallallahu alayhi wa sallam ipe wa idha sa'alaka ibadi anni tí àwọn ẹrú mi bá béèrè ń pa mi lọ́wọ́ rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam fa inni qarib sọ fún wọn pé mo súnmọ́ wọn ujibu da'wata da'i idha da'ani mo máa ń dáhùn àdúrà ẹni tó bá pè mí ní ìgbà tó bá pè mí alọ́ba ẹ̀dá fẹ́ kí ìwọ ẹ̀dá rẹ̀ gangan kó o pè é ìwọ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ alọ́ba ẹ̀dá fẹ́ kó o pè òun kó o bẹ òun kó o rawọ́ ẹ̀bẹ̀ sí òun kó o béèrè lọ́wọ́ rẹ̀ kìí ṣe kó o lọ bẹ́ẹ̀ nìkan kó o wá máa sọ fún pé bá mi bẹ ọlọ́run kó o sọ di kẹ́nìkan gbé ara rẹ̀ kalẹ̀ kó o sọ di iṣẹ́ kó o sọ di bísínẹ́sì kó wá sọ pé òun fẹ́ máa bá yín bẹ ọlọ́run ọba so kí ló lè máa ṣe tó lè bẹ alọ́ba dẹ́dà rẹ̀ fúnra rẹ̀ dó mùsùlùmí kò sóhun tó burú kí mùsùlùmí sọ fọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí pé fi mí ṣáàdùn àmọ́ kò í ṣe pé kẹ́nìkan sọ di bísínẹ́sì kì í ṣe kẹ́nìkan sọ di òwò kan mọ́ yín lọ́wọ́ tí ó wàá sọ di òwò tóun ó gbajúmọ̀ so eléyìí ń sọ àdúrà sí ọ̀rọ̀ nínú ìṣesí àti ìlànà àwọn Tìjàníyà nìyẹn ó ń bẹ́nu tíra wọn bí ń ṣe kí ni ń bẹ́nu tíra wọn bí ń bẹ́nu Jawahirul Ma'ani bí nínú tí Ahmadu Tìjàní ṣe lẹ́sìn tó fi ṣe kí ni tó fi fàyè lẹ́nu so ẹ má jẹ́ kó gbẹ́ tànjẹ Islamu kọ́ Ahmad Mukhtar ní ti ń ṣe yìí so Islamu kọ́ lè léyìí ti ń ṣe yìí so nínú tí ń bẹ lákọọ́lẹ̀ nínú ìlànà àwọn àfáà rẹ̀ Tìjàníyà òun ní ń ṣe ládánwò Talaba Baida bá ní kí n tètè rí nínú Jawahirul Ma'ani bí ń bọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ń bí yìí kò wá sí mi ẹ dákun ń bọ̀. so nínú ohun tó bá nínú òun lè má ka nínú tírà tá fẹ́ ka nínú jawahirul ma'ani yo àmọ́ nínú ohun tí ahmadu tijani ṣe níṣẹ́ nínú ohun tí ahmadu tijani máa ń jókòó ṣe òun ni èyí tí ahmad mukhtar ń ṣe fún yìí so òun ni èyí tí ahmad mukhtar ń ṣe fún yìí kò sì wá sẹ́mi mi pé mo máa lo jawahirul ma'ani yìí lónìí o ìbá jọ́ ti ibẹ̀ jáde kó tó di pé mo bẹ̀rẹ̀ so kó tó di pé mo ṣe kíni kó tó di pé mo bẹ̀rẹ̀ so bó ṣe jòkó tẹ̀ wá ń báyìí pé kó máa ṣàdúrà fún yín àbí kẹ̀tẹ́ tún máa béèrè àwọn nǹkan míì lọ́wọ́ rẹ̀ wàláhì bọ́n ṣe máa ń bá Ahmadu Tijani lásìkò Ahmadu Tijani nù tó máa ń béèrè lọ́wọ́ Ahmadu Tijani náà so tó máa ń ṣe kí ni tó máa ń béèrè lọ́wọ́ Ahmadu Tijani náà tó máa ń ṣe kí ni tó máa ń béèrè lọ́wọ́ Ahmadu Tijani náà tó tọ́yìb mo ti rí walhamdulillah ohun rẹ̀ níbẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ jawahirul ma'ani kẹ́lẹ̀ mọ̀ pé èyí tí ń ṣe yìí kìí ṣe pé bóyá ìsìláàmù ló kọ nínú ohun tí àwọn àfa àwọn dákalẹ̀ nínú ohun táwọn ahmadu tijani dákalẹ̀ ní ẹ̀sìn torí tijani yóò gbóǹtarìgì lélẹ́yìí so nínú àwọn ọmọlẹ́yìn ibrahim inyas àti ahmadu tijani ni ahmad muktaru iwa tó nínú jawahirul ma'ani bí volume one page thirty lọ́wọ́ sàlẹ̀ ń wọ́n ń sọ̀rọ̀ bọ̀ nípa ahmadu tijani so wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ìṣesí ahmadu tijani àtàwọn mawajidu ẹ̀ wọ́n wá ń sọ pé wa kathiran ma yujalisuhu al-insan fayatakallamu lahu ipe lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ń jókòó ti ahmadu tijani fayatakallamu lahu ahmadu tijani ó wà máa sọ ohun tí ń bẹ nípa máa wọn fún wọn so wa ma shaghala qalbuhu min والأمور الدنيوية وما شغل قلبه من الهوى والأمور àdúnyàwíyà àtòun tó ti kó ọkàn rẹ̀ ní àìrójúráyè nínú àwọn nǹkan tí ń bẹnú ìfẹ́nú rẹ̀ àtàwọn in tó so papọ̀ mọ́ àwọn ọ̀rọ̀ ayé so wọ̀yọ̀ínú náà alladhi shaghalahu minha àwọn nǹkan tó kó ẹnìyẹn láìrójúráyè amadu tìyá ni ó wà á kó ẹnìyẹn lọ́wọ́ lórí rẹ̀ ويتكلم بما صنعه الإنسان من فعل قبيح àmọ́ tìyà ni ó máa sọ ohun tí ẹnìkan ṣe tó jẹ́ nǹkan aburú tó wùn ò sí ń bẹ̀ àmọ́ tìyà ni ó máa sọ fún níwájú rẹ̀ tó bá rí so ẹ̀hẹ́n sálẹ̀fẹ̀ lẹ́hu sálẹ̀fẹ̀ lẹ́hu qabla mujalasatihi qariban ohun tó ti ṣe sẹ́yìn síwájú kẹ́nìyàn tó jókòó ti amadu tìyà ní sígbà díẹ̀ kó tó bá amadu tìyà ní pàdé láti jókòó tì í كل ذلك على سبيل الإجمال على سبيل الإجمال وضرب, وضرب الأمثال so ipe gbogbo àwọn eléyìí o lórí ojú pọ́nà ipe àwọn fi ń sọ̀rọ̀ láti fi kó ìyìnbá amadu tìyani bẹ́ẹ̀ dẹ̀ ni láti fi kó àpèjúwe kalẹ̀ fún ohun tí amadu tìyani ṣe kíni tó ṣe so fún ìdí eléyìí nínú ohun tí ahmadu tìyani náà máa ń ṣe nínú ohun tí amadu tìyani máa ń ṣe níṣẹ́ ńgbà tó fi wà láyé òun náà ni irú èyí tí àwé ìgbéra rẹ̀ kalẹ̀ tí ń ṣe islam kọ́ ló kọ́ eléyìí ò sínú ẹ̀kọ́ islam so bí ṣe wọ́n tún kà gan láti máa fi ṣàdúrà kì í ṣe bí mùsùlùmí ṣe máa ń ṣàdúrà nìyẹn kì í ṣe bẹ́ni tó jẹ́ mùsùlùmí ṣe máa ń tọrọ lọ́wọ́ lọ́ba dẹ́dà nìyẹn àbẹ́ ẹ̀gbọ́ bí ṣe ń ka kéwù ni lórúkọ pé ń ṣàdúrà ọlọ́run ọba ló máa sọ fi ń pòun pè fà ń sọ fi ń pòun pé ọlọ́run ọba so bàbá èèyàn tó bíyàn gan yẹn gbọ́dọ̀ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ kó mú kalẹ̀ ká tó wá sọ Allahu subhanahu wa ta'ala ọba tó dá gbogbo wa lèyìn ó wá sọ pé òun fẹ́ máa béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bí eléyìí ṣe ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kí ni ṣe kí ni ṣe connection generator yìí káwọn bínú jàre generator yẹn ń ṣe bákan ni connection yẹn ń ṣe bákan ni so tó tọ́ yìí so ṣé àdúà bí mùsùlùmí ṣe máa ń ṣàdúà lérò pé lẹ́yìn ṣàdúà tẹ́ẹ̀ lọ ń rọ́jọ sórí láìvọ̀ ẹ̀yin tẹ́ẹ̀ lọ ń rọ́jọ sórí láìvọ̀ ẹ̀yin kàn tẹ́ra yín ni bẹ́ẹ̀ náà ni lásìkò ẹ̀ lásìkò mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ẹ lọ ń kójọ sórí láìfẹ̀ tó yẹ kẹ́ ẹ máa gbàdúrà kẹ́ ẹ máa tọrọ lọ́wọ́ lọ́ba dẹ́dà ní ọwọ́ òru ẹ lọ ń kójọ sórí láìfẹ̀ ẹ lọ ń wò ẹ lọ ń dun ẹrù pé bóyá ẹ ń jàǹfààní ń bẹ̀ ẹrù pé bóyá ẹ ń jàǹfààní ń bẹ̀ ní ọwọ́ òru tó yẹ kẹ́yìn náà máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ̀ ọba yín kẹ́ ẹ máa sunkún sí kẹ́ ẹ máa tọrọ ohun tí ń bà yín nú jẹ́ kẹ́ ẹ máa tọrọ kó ṣe ìṣípayá fún yín lórí ohun tó ń bà yín nú jẹ́ kó ṣe ìkẹrẹ àti ìyọ́nú rẹ̀ fún yín láyé àti lálùkìyàmà so ẹ wà lọ rọ́jọ sórí Liveware àti orí Facebook àti TikTok ẹ lọ rọ́jọ síbẹ̀ ń kàkàkùkà fún yín lórúkọ àdúà inú yóò á máa dùn wàláhì ẹ ń ṣera yín ni ẹ̀ ń ṣera yín ni torí eléyìí àdúà kọ́ lélẹ́yìn ṣe yìí àdúà tó tún wá ń ṣe yẹn gẹta ló fún. ìlànà wà á dìbò lẹ́yìn ẹ̀yọ́ bá mi yẹ fọ́tọ́. kọ́lẹ́lù tó tó pọ̀ báyìí. báyìí lọ́wọ́ sọ́ni yóò bí dájú yóò ní wájú. ó máa náwó tó máa ní èyí sábà yìí. alágbèjì rárá kẹsàn-án mẹ́ta ọ̀gbọ̀sáyì sàkáyì yóò máa ń lé lọ́gbọ́n mi lọ́gbọ́n sí láì. wà á dìbò làwù máa yẹ láti ìwé yàrá kún fún. láàrín tó lọ Babrijele ya zuwa ya zuwa. Kabura la jiri bada na ukisi ya biya jiri na jiri kabi siya ti kabi ya ti kabi ya ti kabi ya ti kabi ya ti. Akẹ́ ti ti wà mẹ́ yẹn. Bàbá mi yẹ mi fi yọ. A ti yọ ìdààmú lọ́rùn rẹ̀. Ìwọ́n yóò kó lọ àgbà. Àbáwọ̀ wọ́n ni. A ti bẹ̀rẹ̀ àdúrà làwọn eléyìí ṣe ni àbí kọ́mẹ́dì ni wọ́n ń ṣe. Ṣé bí Mùsùlùmí ṣe máa ń ṣàdúrà làwọn eléyìí ṣe? Ṣé làwọn eléyìí ṣe àbí wọ́n ń ṣe kọ́mẹ́dì? So tá a bá sọ pé àwọn sufi wọn sọ ẹ̀sìn di eré máa yín lọ́wọ́ ẹ rò pé bá à ń parọ́ fún yín ni ẹ má jẹ́ kí gbogbo àwọn ràyìnràyìn tí wọ́n kó tira ẹ má jẹ́ kó tàn yín ẹ̀sìn kọ́ ni wọ́n ń ṣe so àwọn ẹni tí wọ́n dá ìlànà tí wọ́n wà lórí ẹ̀ka lẹ̀ tí ń ṣe tìjàníyà lórúkọ ìsìláàmù so nínú àwọn nǹkan táwọn náà ń ṣe due to level wọn gbà yẹn nìyẹn gẹ́gẹ́ bá a ṣe kà nínú Jawairul Ma'ani sìn ipe Ahmadu Tijani o a máa jókòó tí àwọn èèyàn ó sì wá máa bá tí wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tí ó máa sọ ń pa fún wọn so tí ó máa sọ oríṣiríṣi fún wọn amadu tijani ń jókòó jálàbí eléyìí islam kọ́ ló rán eléyìí ní ti ń ṣe yìí nínú ohun tó bá nínú ìlànà àwọn àáfàá tìjàníyà rẹ̀ òun ní ṣe wàtìjàníyà laysat bil islam tìjàníyà dẹ̀ ní kìí ṣe islam òun ní bẹ́ẹ̀ nínú jawahirul ma'ani so so ọ̀pọ̀lọpọ̀ wa kú máa tí wá kúrò ní ọ̀rọ̀ wípé bóyá ká máa sọ pẹ̀lú ẹnu tíra oyè báwọn so èyí tẹ́ ilé yìí ṣe yìí sìn kìí ṣàdúà kìí ṣe bí Islam ṣe ní ká ṣàdúà nìyẹn so ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí wá rè tó lọ ń kóra rẹ láì rojú ráyè pẹ̀lú pé òun wo àwé yìí ìwọ gẹ́gẹ́ fúnra láàrẹ mutalabun bid-du'ahi ila Allah aw mutalabun bi so ìwọ gẹ́gẹ́ fúnra láàrẹ wọ́n nídìí pé kó o ṣe kíni kó o pe Allah dẹ́dà fúnra rẹ kó o sì bẹ Allah dẹ́dà fúnra rẹ so kí ló fẹ́ kí ló lè wù kó máa ṣe tó ò ní lè bẹ Allah dẹ́dà fúnra rẹ tó ò ní lè tẹ́wọ́ sí Allah fúnra rẹ kó o máa bẹ fúnra rẹ so ẹ́n ẹ́n tó ò ní lè bẹ Allah fúnra rẹ وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة داعي إذا دعاني táwọn ẹrú mi bá béèrè lọ́wọ́ rẹ ń pa mi sọ fún wọn pé òun súnmọ́ yín ọlọ́bẹ̀ẹ́dà súnmọ́ yín bẹ́ẹ̀dẹ̀ ni òun máa ń gbọ́ òun sì máa ń dáhùn àdúrà ẹni tó bá bẹ̀ òun tó bá sì pè òun ní ìgbà tó bá pè òun ọlọ́bẹ̀ẹ́dà fẹ́ kí wọ mùsùlùmí gangan fúnra láàrẹ kó o pe òun so kìí ṣe pẹ̀lú ẹ̀tànjẹ tẹ́lẹ̀ yìí gbé kalẹ̀ àbí àwọn ẹni tó bá tún jọ mọ́ rú rẹ̀ nínú àwọn online àdúrà ìbàjẹ́ tí wọ́n ń gbé káàkiri tí èṣe Islam ló ràn so Allah bá ẹ̀dá fẹ́ kó pé fúnra rẹ túnra rẹ ṣe kí wọ́n náà lè bẹ Allah bá ẹ̀dá fúnra rẹ so túnra rẹ ṣe kí wọ́n náà lè bẹ Allah bá ẹ̀dá fúnra rẹ so ó sì ní ó pu pé o lè dá o lè dẹ ní ire tó bá tiẹ̀ ń ní èròǹgbà pé bóyá èyí ṣe ní ire àbí òun ríra rẹ ní rí pé òun downgrade ara rẹ òun fojú kíra rẹ rí pé tọ òun fojú kíra ara pé Allah bá ẹ̀dá lè má gbàdúrà rẹ ẹ̀hẹ́n ọ̀yá wa túnra rẹ̀ ṣe Allah bá a máa gba àdúrà ẹnikẹ́ ẹni tó bá pè a máa gba àdúrà olùgbàgbọ́ òdodo tó bá bẹ̀ ó tún ààrẹ ṣe lónìí kó lọ máa bẹ̀ Allah bá yẹ̀dà fúnra rẹ̀ kó kọ́ńpa Quran kó lọ máa fi tọrọ lọ́wọ́ Allah bá yẹ̀dà kó ṣe dìgbà tó bá wá wọn wo láìfò eléyìí so ìmọ̀ wo láìfò eléyìí kò sọ pé kí àdúrà rẹ̀ gbà kò sọ pé kálọ́ bá gbà àdúrà rẹ̀ so kódà ó tún lè jẹ́ sábàbí ìjìyà fún gbà tó bá já sí wípé òun fi eléyìí àsìkò tó yẹ kó máa fi ṣe ìjọsìn fàlọ́bẹ̀rẹ̀dà òfin wo eléyìí tí àsìkò ìjọsìn yẹn fi wá lọ́mọ ẹ lọ́wọ́ ó lè fa sábàbí ìjìyà fún iwájú alọ́bàdẹ́dà so nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lọ ń wọ àwẹ̀ yìí ní gbogbo ọwọ́ ìgbẹ̀yìn oṣù Ramadan so tí wọ́n lọ ń wò ní àsìkò tó yẹ kán lọ máa fi bẹ alọ́bàdẹ́dà kán lọ máa fi tọrọ lọ́wọ́ alọ́bàdẹ́dà so wọ́n lọ ń wò níwò yìí pé òkè bọ́yá àwọn náà wọ́n fẹ́ so ṣé bọ́n ni eléyìí ṣe ń ẹ́n kò wá tì tán ẹ máa gbọ́ lọ. Ẹ máa ṣe lórí TikTok, oríṣiríṣi ìjọba ní ìlú. é gbà ní ẹ̀rí àbí so ẹ̀rí àbí ohun tó tẹ̀ tún ṣe ń tún fi ń lé owó gan ni ó tún fi ń purchase owó gan ni so àwọn gift orí tiktok ní sọ pé wọ́n tún ti wọ́n ṣe lórí tiktok yẹn o <laughs> àwọn gift orí tiktok so ṣé àdúrà lélẹ́yìí ń ṣe ṣé àdúrà lélẹ́yìí ń ṣe eléyìí ṣó jọ pé ń ṣe àdúrà fún yín eléyìí ó jọ pé ń ṣàdúrà fún yín lẹ́ni tí ń ṣàdúrà tó ń sọ pé òun ń ṣàdúrà tó wá já sí wípé àwọn gift orí tiktok lọ́kàn rẹ̀ ń bẹ́ńbẹ́ ṣé àdúrà ní í ṣe yẹn so ẹ lọ gbọ́n ẹ̀yin tẹ́ wà lórí social media ọ̀pọ̀lọpọ̀ wa àgbọ́n ànílàkàì so ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà lórí social media ọpọlọ wa ò pé ẹ lọ gbọ́n ẹ mọ́ gọ̀ ẹ mọ́ jẹ́ kẹ́nìkan kó yín lọ́bẹ̀ jẹ àwọn ilé ìfẹ́ máa kó yín lọ́bẹ̀ jẹ ni so àwọn ilé ìfẹ́ máa gbàgbà tẹ́ bá kọ́ ń pa ẹ̀sìn ìsìn tẹ́ mọ Quran tẹ́ mọ sunna nabi ọ̀sọ́lámù tẹ́ ń ṣe àdúrà yín fúnra yín so ẹ mọ̀ gbádùn owó yín ẹni tẹ́ bá kàn wù yín láti yá sí pé kẹ́ ẹ ṣe tọ́lọ́wọ́n bá lára rẹ̀ lẹ́ẹ̀ ṣe tọ́lọ́wọ́n bá so ẹnìkan ò ní máa tàn yín kò ní máa sọ yín di dìndìnrìn kò ní máa sọ yín di òmùgọ̀ amukun tí ó wà máa gbowó lọ́wọ́ yín àmọ́ ẹ̀ lọ ń tẹ́bà tí àwọn eléyìí tó yá sí pé ohun tí wọ́n ń ké gan-an kò clear nínú ohun tó sọ pé òun fi ń ṣàdúà ẹ̀tànjẹ lásán ni wọ́n kàn ń ṣe fún yín sòkè wá ṣe ìgbẹ̀yìn ọ̀rọ̀ tá a sọ lórí muktaru ire o àti wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnu àwọn èèyàn gbọ́dọ̀ mọ ìjàmbá tó ń ṣe àwọn èèyàn gbọ́dọ̀ mọ nǹkan bú tó ń ṣe kò ní ṣe pọ̀ pẹ̀lú ìsìláàmù rárá àti rárá ìsìláàmù ọ̀ràn so tó bá fẹ́ ṣe máa sọ pé àwọn àáfàá Tìjàníyà rẹ orí ìlànà wọn ló wà má tiẹ̀ jẹ́ kó wọ́n rí pé bóyá Islam ló ń ṣe rárá àti rárá ó yé báwọn tó tọ́ yìí. wàyí

wàyà káàmì yàrá àti wà oríire tí gbogbo ayé máa gbé pé ẹ o ti lọ sẹ o ti dà wàhálà. yàrá yìí máa ń yàrá yàrá yàrá yàrá láì. tí ọmọ máa mú un. Oní ìlara ara gidi. Ìlara gidi kí ló nínú kí ló ní. Kí ló ní. ni o alibari ti àdúrà náà rí léyìn ṣe yóò nínú mọ́sáàsì tó sọ pé àwọn màláíkà wọ́n fẹ̀ lè ya selfie ń bẹ̀ o àdúrà náà ní ṣe yóò ọlọ́run bá náà ní ó sọ pé òun pè báyọ̀ ẹ̀ máa tanra yín wallahi yẹn kàn tanra yín ẹ̀ sí lójú ọ̀nà rárá àti rárá wallahi láàbẹ̀ buriya ibuya. Kalima ta beki wa. Aba ne ta bi ka yi dada wa mata sɔrɔ n'a ye wa. Ayi ni boli ta. Alamu na o ye ne ka. Ẹ máa wo. Ẹ máa wo. Wíwọ́sà. Ayi la ayi la. foríkalẹ̀ kó obìnrin tó fẹ́. eléyìí tí ń ṣe yí allọ́bà ẹ̀dà lónà bá albarizi nínú masalasi tó ń sọ ipa àwọn màláíkà gan wọ́n fẹ́ lè máa ya selfie tí bá wọ́bẹ̀ bèèrè lọ́wọ́ ahmad mukhtar ipé ṣe allọ́bà ẹ̀dà lónà lélẹ́yìí èyí tó ń ṣe yìí lórúkọ àdúrà bèrè lọ́wọ́ rẹ̀ pé ibo ló wà ibo ló wà nú ẹ̀sìn Allah bá dẹ́dà so sùjúdù tó ṣe yìí sùjúdù tí Ahmad Mukhtar ṣe yìí eré albarizi tó ṣe pẹ̀lú àwọn ìyókù rẹ̀ tí wọ́n ń rọ kiri kábè pé wọ́n wà nú ṣọ́ọ̀ṣì yìí bèrè lọ́wọ́ rẹ̀ pé ibo ló wà nínú ẹ̀sìn Allah bá dẹ́dà bèrè lọ́wọ́ rẹ̀ tí ó bá dé sí fún un bèrè lọ́wọ́ rẹ̀ tí ó bá dá ọ lóhùn bèrè lọ́wọ́ rẹ̀ tí ó bá dá ọ lóhùn wallahi iranu gbá yìí ṣe uksimu iranu tanyanya iranu burúkú iranu tó yá sí pé Allah bá ẹ̀dá òsàn kankan kalẹ̀ fún àmọ́ kò bàyàn nú jẹ́ fún dé tìjàníyà ni ó yé bá wọn ọmọlẹ́yìn Ibrahim Inyas ni kò sírò àgbákò tí wọ́n yé bá lọ́dọ̀ ọrú wọn kò sírò ìkan nínú kò sírò ìbàjẹ́ tẹ̀lé bá lọ́dọ̀ ọrú àwọn èèyàn bẹ́ẹ̀ so kò sí irú ìbàjẹ́ tẹ̀ lè bá lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ so irú ẹni tí wọ́n ń ṣerú nǹkan báyìí ní ẹ̀sìn kí wọ́n wá wà nù bẹ́ẹ̀ kó o má wàá lè pọ́ńtọ̀ ń ṣàkíyèsí pé tọ̀ àwọn ìsìnà yín tẹ̀ wà lórí rẹ̀ yìí kò yẹ kó lọ bẹ́ẹ̀ o tó bá tiẹ̀ ní pè ní sìnà fún wọn ó tiẹ̀ sọ fún yín pé tọ̀ àwọn nǹkan kan bẹ tó wá sí pé wọ́n ṣe tó wá sí pé kò lẹ́rìí so àbí ò lè sọ fún ní rẹ alùbárìsì tọ̀ ìwọ náà ká lọ́ba ẹ̀dá ṣàánú rẹ ni ẹ́ so ká lọ́ba ẹ̀dá ṣàánú rẹ alfanla sì ti sọ fún wọn ìyẹn sheikh dawood alfanla wọ́n ti sọ fún wọn níbi khutba kan tí wọ́n ṣe lọ́dọ̀ wọn hmm, alfanla ti sọ fún wọn níbi khutba kan tí wọ́n ṣe lọ́dọ̀ lọ́dọ̀ ọ̀gbẹ́ni yìí lọ́dọ̀ ọ̀gbẹ́ni yìí so àfáànlá ń sọ ń bẹ̀ pé kí wọ́n padà sídi súnà nẹ́bí sallallahu alaihi wasallam bó ti já sí pé bàbá gánà tọ̀ àfi táwọn náà bá padà sídi súnà nẹ́bí sallallahu lọ́la lókù so àmọ́ ń yà mí lẹ́nu ipé bò ní àfáǹlá ó ṣe wà nírú ààyè yẹn tó wá já sí wípé wọ́n lọ máa sọ̀rọ̀ nípa ìṣọ̀kan láàrin àwọn mùsùlùmí tí wọ́n wá rírú tí wọ́n wá rí tí wọ́n wá rírú ìlànà tí ẹni yìí ń rìn lórúkọ ẹ̀sìn wọ́n rírú àwọn nǹkan burúkú tí wọ́n ń ṣe nínú tí wọ́n sọ pé mọ́sálásí làwọn kọ́ yìí lórúkọ ẹ̀sìn so láti pè wọ́n ṣàkíyèsí sí. Si so irú ibẹ̀ náà lẹ́wà tún lọ ń pèpè ìṣọ̀kan nínú rẹ̀ tó dẹ̀ já sí pé àwọn ẹni tẹ́ lọ ń pèpè ìṣọ̀kan nínú mọ́sálásí àbí nínú tó ń pè ní mọ́sálásí tẹ́ lọ pèpè ìṣọ̀kan ń bẹ̀ lórí kútùbà tẹ́ ṣe so oríṣiríṣi nǹkan àdánwò ní ṣẹlẹ̀ ń bẹ̀ so ẹ̀ẹ̀rí eléyìí kọ̀ fún wọn ní jàǹbá so ẹ̀ẹ̀rí eléyìí kọ̀ fún wọn pé kí wọ́n má dédé ẹ̀ mọ́ kí wọ́n má ṣerú rẹ̀ mọ́ so wọ́tẹ́dùn ilẹ̀ wàhdà ayyatu wàhdà ayyatu wahda tad'u ilayha wahda olè wá ń pèpè lọ sí díẹ̀ nínú ibi tó yá sí pé oríṣiríṣi àgbákò náà ṣẹfẹ́ ṣéhun táwọn mùsùlùmí ò wá ṣe wahda pẹ̀lú Ahmad Mukhtar lé lórí nìyẹn so ṣé lórí ohun táwọn mùsùlùmí ó ṣe wahda pẹ̀lú Ahmad Mukhtar lé lórí pé ń kó àwọn kèfèrí wọnú mọ́sálásí fún bẹ́ẹ̀dẹ̀ àtàwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀dẹ̀ ni oríṣiríṣi nǹkan tí ò lẹ́tọ̀ọ́ lórúkọ ẹ̀sìn Allah bàrẹ́dà òun ní í ṣe ń bẹ̀ bí èyí tó ṣe ń sìn tó sọ ipá àdúrà tí ń forí kanlẹ̀ ní ìtàlọ́bà ẹ̀dá òun kó ṣe so kẹ́lọ́bà ẹ̀dá kó tọ́ sọ́nà أزواجهم أو ما منعت أو ما ملكت أيمانهم. Àbẹ̀wò wọn sọ kúrò ní gbogbo àwọn akọ́tọ́rọ̀ wọn bá òfẹ́ àti fáwọn ìyàwó wọn ní Kẹ́nà ni. Ibadallah. Ẹ̀yin ẹ̀rú sí Ọlọ́run. Ala nafsihi wa iyyakum. Èmi náà ń sọ mò ń bára mi sọ̀rọ̀ àtẹ̀yìn náà. Anna Uda ila tasfiyati anfusina. Ìgbẹ́ jẹ́ padà ká tún ẹ̀mí ara wa ṣe. Tasfiyati qulubina. Atọ́ka wa náà ṣe. Tasfiyati uqulina bi dhikrillah. Àwọn ọmọ náà ti kàlí dáadáa. Omi ti bá iṣẹ́ láyé ilẹ̀ wa súnmọ́ tó lọ sórí ilẹ̀. Ẹ padà sí ibi kí lọ́lọ́wọ́ bá ń sọ kí lànàbí náà ń wí kí làwọn òbí rẹ̀. Tọ́ Ìrẹ̀ Ahmad Mukhtar, àfa Sheikh Dawud Alfanla. So Sheikh Dawud Alfanla tí wọ́n wá ṣe kútúbà lọ́dọ̀ rẹ̀ nínú ohun tó kọ́ tó pè ní mọ́sálásí torí èmi ò rí bẹ̀yùn ní mọ́sálásí so èmi rí ní ilé ẹ̀fẹ̀ so tó yá sí pé kò sí tẹ́nìkan ò lè ṣe nù rẹ̀ ní ẹ̀fẹ̀ ní tèmi ń rí sínú ohun tó kọ́ ní mọ́sálásí tó pè lórúkọ mọ́sálásí so tó ń pè lórúkọ mọ́sálásí àfa Dawud Alfan la tó gbé wáyé pé kí wọ́n wá ṣe kútùbà ń bẹ̀ wọ́n sọ pé kí gbogbo yín ṣẹ́rí padà lọ sínú Qur'anul Karim gbogbo àwọn pàǹtí tó gbé dání lórúkọ ẹ̀sìn júnù wọ́n ní kí gbogbo yín padà lọ sí di sunna Nabi sallallahu alayhi wa sallam gbogbo pàǹtí tó gbé dání gbogbo àwọn ṣe birthday ní nínú mọ́sálásí fáwọn obìnrin tí wọ́n wà máa lùlù tí wọ́n máa jó láwọn ìyàwó níyàwó so láwọn ìyàwó níyàwó lórúkọ birthday lórúkọ pé bóyá ìsìláàmù lẹ́fẹ́ ṣe tí wọ́n wà máa lùlù fáwọn níyàwó tí wọ́n máa jó tí wọ́n máa jùdí nínú mọ́sálásí so tọ àfáà Dáúdà alfan lásọ pé kẹ kó ju gbogbo ẹ lẹ̀ torí tó bá fi lè mú ọ tó padà sí di kìtàbà ti súnà àti àwọn náà torí wọn sí lórí súnà kálọ̀bọ̀ ẹ̀dà kó jẹ́ kí wọ́n lè tẹ̀lé ohun tí wọ́n sọ pé kẹ́ padà sí di ẹ̀ tí ń ṣe kìtàbà ti súnà so àmọ́ nínú ohun tó kọ́ tó pè ní mọ́sálásí ni wọ́n ti ń sọ̀rọ̀ náà ipe kí gbogbo yín padà sí di kìtàbà ti súnà kẹ padà sí di Allah bá rẹ̀ dà sọ òjíṣẹ́ rẹ̀ sọ tó bá sì padà sí di Allah bá rẹ̀ dà sọ òjíṣẹ́ rẹ̀ sọ kò síbi tó ti fẹ́ rí kó máa sọ ilé ọlọ́run ọba di ilé ijó àbí kó máa sọ ilé ọlọ́run ọba di ibi tó máa polówó Ibrahim Inyas àtàwọn ẹlẹ́bọ míì so àbí kó máa sọ ilé ọlọ́run ọba di ibi tó já sí wípé ó máa kígbe ń bẹ̀ bí àwọn nàṣọ́rọ́ ṣe máa ń kígbe nínú ilé ìjọsìn wọn ó yé so kí Allah bá ẹ̀dà kó tọ́ sọ́nà so lọ́dọ̀ rẹ̀ náà ni àfa Dawud Alfanlana ti sọ̀rọ̀ yìí ẹ̀ ń pé kẹ́ ẹ padà sí di kìtàbù lọ́yà àti súnà rẹ̀. Èmi náà ń sọ mọ́ bára mi sọ̀rọ̀ àtẹ̀yìn náà. Anna Uda ilẹ̀ tasfiya ti an husna. Ibi ẹ̀jẹ̀ padà ká tún ẹ̀mí ara wa ṣe. Tasfiya ti kulubina. Atọ́ka wa náà ṣe. Tasfiya ti okuri na bi dikirillah. Báwo ni a ká yẹ wa náà ṣe pẹ̀lú pé ká máa gbọ́ lọ́nà ká. Ọdún wa ti bá ń wí. Wọ́n fi tẹ́ bá ìṣẹ̀lá so ire Ahmed Mukhtar so eléyìí ò ní jẹ́ òpin ohun tá a sọ fún àwọn èèyàn nípa rẹ̀ so àwọn àgbákò rẹ̀ tó ń ṣe lórúkọ Islam àwọn èèyàn gbọ́dọ̀ mọ ìbàjẹ́ tí ń bẹ́ǹdì rẹ̀ so kò sí tó kàn wá pẹ̀lú kọ̀kọ̀ rẹ̀ àmọ́ pẹ̀lú èyí tó ń ṣe lórúkọ islam á jẹ́ káwọn èèyàn mọ̀ pé islam kọ́ ẹni tó bá nídìí nǹkan láti bẹ Allah dẹ́dà kó bẹ alọ́ba ẹlẹ́dà fúnra rẹ̀ tó bá wá béèrè lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé kó fi ọ́sà dúà kò bùkátà owó so kò bùkátà yìí pé ẹnikẹ́nìkan wá gbéra rẹ̀ jòkó bí Ahmed Mukhtar ṣe gbéra rẹ̀ jòkó kó wá sọ rẹ̀ di ẹ́ kó wá sọ rẹ̀ di ọlọ́run àdúà kalẹ̀ fún yín kò bùkátà sí gbogbo eléyìí kó wá sọ ara rẹ̀ di òòṣà àdúà fún yín kò bùkátà sí gbogbo eléyìí bẹ ọlọ́run ọba fúnra rẹ̀ máa tọrọ lọ́wọ́ rẹ̀ fúnra rẹ̀ o sì lè ní kọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí fi ọ́ sínú àdúrà kọ́nàtì rẹ̀ nínú àdúrà so kò sì nídìí pé bóyá kó sọ di bísínẹ́sì mọ́ lọ́wọ́ so àmọ́ ìwọ ń sọ àdúrà di bísínẹ́sì mọ́ àwọn èèyàn lọ́wọ́ ó tẹ̀ ń tún fi ń wá ẹ́ so débi pé àdúrà ló sọ pé òun ṣe o intuansin gift tí wọ́n fún ọ lórí tiktok òun lójú rẹ̀ ràn mọ́ o sì sọ pé òun ṣàdúrà so wọ́n ti drop lion wọ́n ti drop kinní kan wọ́n ti drop tọ̀hún wọ́n ti drop tọ̀hún lórí tó ń ṣàdúrà tó ń pe alọ́ba ẹ̀dá tó sọ pé alọ́ba ẹ̀dá ló ń bẹ̀ so ìranù lẹ́ẹ̀kan ṣe wàláhì azim kálọ́ba ẹ̀dá kó tọ́ yín sọ́nà kálọ́ba ẹ̀dá kó fọ́nà mọ́ yín so ohun tẹ́ fẹ́ sọ ìsìláàmù dì nílẹ̀ yorùbá yun àwọn onígbà fún yín wàlá àwọn oníṣe kí ànígbà fún yín ní ohun tẹ́ fẹ́ sọ ìsìláàmù dì nílẹ̀ yorùbá yun àní hmm. máa wò yín ràn àní ṣe kí ni àní pẹ̀lú ohun tẹ́ fẹ́ sọ Islam dì nílẹ̀ Yorùbá insha Allahul azim so zero nine zero ẹni tó bá fẹ́ pè wọlé. Naam. Assalamu alaikum warahmatullahi to Ẹ kú gbìyànjú, ọlọ́run bá sàn nígbà tí mi ò rí. Àmín. Aláwọ̀lá wà láàbù wáta ìlà àfíà lásán. Ọ̀hún púrógàmù yìí, ẹ ṣe ṣé yìí. <laughs> Ìlara yín pọ̀, drop your account details too. Èmi èé fi account details sórí program, mi. Láti ilẹ̀ wá ni lọ béèrè. Lọ béèrè. Èmi ò sí lórí social media pé mò ń wá ń wá owó wọ́n tó bá fi lè mú mi tí mo lè fi jálà bílẹ̀ tí mo lè fi jálà bílẹ̀ pé mi ò ṣe jálà yín ní tìtorí owó wá sórí social media ó yé báwọn <laughs> so mo níṣẹ́ ọwọ́ so kí n tẹ̀ má níṣẹ́ ọwọ́ gan ìkọ́ àwọn èèyàn ní kéwú ó tó mi láti fi ṣẹ̀ mí igbe kí n gbájúmọ́ pé kí n kọ́ àwọn èèyàn kéwú ó yé báwọn so láti ilẹ̀ wá látìgbà tá a ti bẹ̀rẹ̀ gan tá a tó yá sí pé àwọn èèyàn méjì èèyàn méjì nìkan ni máa ń wò wá ìgbé account number síbẹ̀ ó mọyé àwọn ẹni tí wọ́n ń sọ fún mi pé ká máa tag account number èmi ni mò ń yarí pé rárá kò sí ti ń jẹ́ bẹ̀ so <laughs> give your account number máa dààmú ìgbésí ayé rẹ̀ mo wá gbọ́ kò wá sí ta nídìí lórí adìẹ kí n tá lọ́ba ẹ̀dá ò ní ṣe fún wa ní òní yìí táwọn sọ fún wọn yóò pẹ̀lú àṣà lọ́ba dẹ́dà kò sí ní tá a fẹ́ ṣe lórí àlẹ́ kí ni institute ní irinṣẹ́ pé a fẹ́ fi sọ̀rọ̀ àbí abùkátà sí nǹkan kan tá lọ́ba dẹ́dà ò ní ṣe fún wa so wọ́n wà secretly ẹ̀ wọ́n wà secretly lẹ́yìn wọ́n wà secretly lẹ́yìn tí a sọ pé alọ́ba ẹ̀dá ó gbé wọn dìde ó sì tọ́jú wọn fún pé kí wọ́n máa jẹ́ sọ́pọ́ọ̀tì fún ètò yìí so kò nídìí ká máa wá sórí <laughs> o ma o ma báwọn o ma báwọn ọmọ ìyá rẹ ṣe mọ lálàsí lọ́wọ́ mi ni tó bá ti di bí ọ̀rọ̀ owó social media so Eyal Mubaraku nígbésí ayé rẹ kò sígbà tí ò ní paste account number síbẹ̀. Si so kò sígbà tí ò ní paste account number síbẹ̀ lè alùmùbárọ́kù ọmọ ẹ̀gbẹ́ yẹn so kò sígbà tí ò ní paste látìgbà tá a ti ń fèsì fún alùmùbárọ́kù láti day one tá a ti bẹ̀rẹ̀ sí fèsì fún alùmùbárọ́kù alùmùbárọ́kù náà máa ń sọ pé owó ní ń wà so mo máa ń fi ń lálàsí rẹ̀ ń gbà náà pé owó ní ń wà ìwọ ń paste account number wo sì paste account number ta ni àmì pé owó ní wà ń bẹ lára rẹ̀ wọ́n á mú ọjọ́ kan dálùmù bá ọmọ ẹ̀pẹ́ yẹn tó ṣe prógrámù tí ò wá paste account number yìí pé for sponsorship àbí support <laughs> so kìí ṣe pé bóyá tá a bá fi sí tá a sọ pé for sponsorship for sponsorship àbí for support kìí ṣe pé tá a bá fi sí ó burú o àmọ́ èmi kàn dídì sọ pé mi ò ṣe ni so èmi kàn dídì sọ pé n ṣe so ìdí tó dẹ̀ mú mi tí mo fi sọ pé n ṣe ni pé torí ẹ̀yin ọmọ burúkú tẹ́ máa sọ̀rọ̀ báyìí ní <laughs> kẹ́lẹ́ bá gbọ́lá láṣẹ ọ̀rọ̀ oyè bá wọn. <laughs> ọlọ́run dẹ̀ ṣe ṣéèkì ẹnìkan sọ pé someone is sponsoring you someone is sponsoring you secretly rárá wọ́n pọ̀ kì í tẹ́ iṣẹ́ nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó yá sípa lọ́bàá ẹ̀dá máa ń lò wọ́n sábàbí fún iṣẹ́ dáadáa tá à ń ṣe wọ́n pọ̀ gan ni so fóònù tó fóònù fóònù torí fóònù torí tí mo fi ń live stream yìí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó lọ lára fóònù torí tí mo fi ń live stream yìí ọ̀sẹ̀ tó lọ lára so àwọn nǹkan ọlọ́run bá lò tá a fi ra so a kàn sọ lórí Facebook ní pé tọ̀ fóònù bá jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ a sì tọrọ lọ́wọ́ ẹnì kankan so kódà kò sẹ́ni kan tó wá láti ibi pósìtì ta pósìtì láti wá sọ fún wa pé à mo ti rí pé fóònù yín bàjẹ́ nǹkan kan pé àwọn kan ẹni dáadáa tọ́lọ́run bá máa ń lò fún sábà bí àwọn ètò wa yìí wàlhámdùlélá àwọn ni wọ́n rà <laughs> so kèyí ṣe fóònù olówó kékeré <laughs> so ẹ má wulẹ̀ tí ì para yín <laughs> wàhálà lẹ kóra yín sí naam. sheik ṣe ẹ òkè ẹ òkè àwọn oníṣòfin yẹn ọ̀rọ̀ ayé ròdòrìdì ayé máa ń wọ̀ lẹ́mìí wọn. wàláì. ẹ ṣáà rí mọ́sìkì tí yẹn kọ yẹn ní tiẹ̀ tó tó wá tiẹ̀ gbọ́dọ̀ tí ó fi ń kọ̀ǹfìsì àwọn èèyàn nìyẹn gbọ́dọ̀ wọn pé ilé ayé yìí àlùjọ náà kọ́ la wà gbogbo dressing tó dress yẹn mélòó mélòó àwọn nǹkan tẹ́ tó rí bẹ́ẹ̀ dẹ́kejì díndín bẹ́ẹ̀ á gbọ́dọ̀ kà á sí pọ̀ṣó wà lórí òdodo ní kókó ìgbọ́sẹ̀ lómi ìyẹn tó ń tàbí bí àlàyé là ń ṣe ni pé kò ṣe pé torí ilé ohun mọ́ṣáláṣí tó kọ́ ẹ̀ṣá ìgbà tó mọ́ṣáláṣí yẹn náà ó láwọn kan wá láti London kan gorí stage àwọn ìyàwó níyàwó náà ń jó mímu wọn pa kéèkì wí sáyẹn ní ìbára kírun báyìí. <laughs> ẹ jẹ́ kí nǹkan tó kún ìṣojú kan tó wà ń bẹ̀ gbogbo irú àwọn kí ló kọ ọmọ yìí ọmọ ọmọ tó tẹ kọ́kọ́ ṣò yẹn tó ṣò tójú ẹ̀ ṣò yẹn tó méjì wà gàn ẹ̀ àwọn Christian ni oh, ǹjẹ́ mo kọ eléyìí mo ṣá mọ̀ pé kéfì ni ẹ̀yìn na ayé ẹ̀wò orúkọ nínú mọ́ṣáláṣí tó wá ṣe ìlànà ìlú nínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí jẹ́ ọlọ́run kọ́ ni. ilé mọ́ṣáláṣí kọ́ leléyìn o wọ́n ń pè ní mọ́ṣáláṣí èmi máa ń sọ pé wọ́n ń pè ní mọ́ṣáláṣí so kódà nínú post mi kan mo sọ pé sọ́ọ́mà sọ́ọ́mà ilé ìjọsìn àwọn Yahudi ni so ó yé bá wọn. àdúró ti bàbá ẹ náà òun náà ṣe fídíò lórí ẹbí mọ́ṣáláṣí ọlọ́run ni mélòó àwọn èèyàn ń ṣe ẹ máa kírun bẹ́ẹ̀ kí ládà máa lọ ni onídẹ̀gẹ̀ wá ṣe ẹ wá ṣe bí gbẹ wá ṣe bí gbẹ bí a bí òtẹ́ẹ̀lì lẹ ṣí nìyẹn ẹ gbogbo inú ẹ̀ náà dressing pọ̀ gbogbo àwọn àánú ẹ̀ gan lè wà confused ìgbà táfà bẹ́ẹ̀ sì tí òmùgọ̀ tó bẹ́ẹ̀ sọ wọ́n ju pé bó ṣe rí ó ti fáìn jù àbí inú mọ́ṣáláṣí tó wà tó ń ronú nú ẹ̀ ìgbọ́dọ̀ kírun ní mọ́ṣáláṣí ni normally kò ṣe bọ́ máa ń sọ pé tó bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí kan ẹ̀kọ́ ọdẹ́gbẹ̀yàn máa débẹ̀ bẹ́ẹ̀ bí wàá tún máa wà ní mọ́ṣáláṣí kan wàá máa wo dressing òkè gan ọkàn ìdí sínú ní òrùn kí ló dé so kọ́lọ́ba àtúwọ̀ṣe àwọn oníbídíà ọ̀rọ̀ ayé ló ti máa jọ ọ́ lójú most àwọn táìpù ń gbọ́ bí agé bí bí àyẹ̀ lára ẹ̀ nìkan pé èèyàn ńlá ẹ̀ dúró síbi ní ká dúró salamu salaam wa nígbà wà àbíjà tó ń ṣe yẹn náà kó gbogbo ẹ má dànù. يعني وعليكم السلام ورحمة الله وبركاته نعم آمين أعطينا يعني نعم طيب جزاكم الله خير آمين آمين آمين السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته I advise of picking your own topic without mentioning anybody like Professor Alaro. Wọ́n wá di ahọ́n tí wọ́n mú láti yá sí pé kó má lè lọ sọ̀rọ̀ rẹ̀. Àbí wọ́n gé ahọ́n ẹ̀ lọ. <laughs> Wọ́n kúkú gé ahọ́n ẹ̀ olílọ kéwò kó máa ṣe bẹ́ẹ̀ náà. Olílọ kéwò kó yá sí pé bí wọ́n ṣe fẹ́ ṣe nìyẹn. Ó yé báyẹn. Ìgbà tí wọ́n bá ti gé ahọ́n ẹ̀ Famara Habambik. Ó yé báyẹn. ẹni tó bá fẹ́ pè wọlé o. you are stalking people's pages and defaming them page tí wọ́n dá kalẹ̀ tí wọ́n gbé sínú yàrá wọn àbí èyí tí wọ́n publicize so ẹlòmíì kàn sọ pé òun lọ sí school ni kò sọpọlọ lórí rẹ̀ wallahi ẹlòmíì kàn lóun lọ sí school ni kò gbọ́n péjì tó kírètì tó wá gbé pamọ́ sínú ilé rẹ̀ àbí kóun nìkan máa dá a wò àbí èyí tó publicize fún gbogbo ayé aláìmọ̀kan <laughs> wàhálà àìmọ̀kan ò dáa. Hmm. kì í ṣe jà náà mi ò bá yín jà mo sọ pé kẹ́yìn náà lọ kéwú kẹ́ ẹ ṣe so it's not matter of fight i'm not fighting you so èmi náà mo bá yín dámọ̀ràn ní advice náà lèmi náà fún yín ìwé kẹ́yìn náà lọ kéwú kẹ́ ẹ máa sọ báyìí so ló bá parí kí ló burú ń bẹ̀ so tẹ́yìn bá ṣe báyẹn so tẹ́mi náà mójútó ìtẹ́mi mójútó kò burú náà <laughs> so èwo ni so kò fàjà a sì bẹ́ẹ̀ ni àkànjà ó bá ń tọ́yìí à ń ṣàlàyé ẹ̀sìn ni. Hmm. fún àwọn ẹni tí wọ́n fẹ́ dàrú àtàwọn tí wọ́n fẹ́ máa gba ìtànjẹ pẹ̀lú máa dàrú wọn ó yẹ kó tọ̀yọ̀. Ah, èmi máa ń rẹ́rìn gan-an tó bá jẹ́ tẹ̀rín <laughs> mo ń rí fò nínú ẹ̀rín tó bá jẹ́ ti ẹ̀rín <laughs> ẹ́ so tó bá jẹ́ ẹ̀rín mo ń gan ẹ̀rín gan mo máa ń gan o ẹ̀yin onísúfì mo sì máa ń fi rẹ́rìn jù pàápàá jùlọ táwọn ọmọ ìyá rẹ bá ń ṣe pé wọ́n máa ń lálàsé lọ́wọ́ mi ń bi tẹ́lẹ́rìn dé torí èmi ò máa fi wọ́n rẹ́rìn lọ ni ẹ̀ ẹ̀ máa fi wọ́n rẹ́rìn lọ ni naam púpọ̀ ní àwọn ẹnìkan sọ pé how many people are tackle your personalities be wise now kí ló kàn mí pẹ̀lú kí wọ́n tackle personality tèmi tèmi kémi ti sọ ń tálọ́bà ẹ̀dá fẹ́ àti tó ń jẹ́ ìlànà níbi ọ̀sẹ́lámù kémi sì gbójú kò ń bi èkéyìí tó ń bá ṣe kí ló kàn mí personality tèmi kò jẹ mí lógún náà so i have no business with my personality lọ wò ń gbà táwọn kan fi jáde tó ń parọ́ kan pé kinní kan àwọn èèyàn bẹ̀ mí kí n sọ̀rọ̀ lórí ẹ̀ kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀ tí ìbáṣà àwọn tó ń sọ fún mi pé ustaz ẹ kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ torí kó kàn má lọ bẹ́ẹ̀ èmi kò sí tó kàn mí èmi ń bárọ̀ èmi ń bọ́rọ̀ tèmi lọ́nu kò sí èmi ò ní pírọ́blẹ́mù pẹ̀lú pé ẹnìkan sọ̀rọ̀ kan so èmi ò ní pírọ́blẹ́mù pẹ̀lú pé <laughs> ẹ́ so èmi ò ní pírọ́blẹ́mù kan pẹ̀lú pé báyìí nìkan wí nǹkan kan kí ló kàn mí ẹ́ kí ló kàn mí so fún délé alọ́bàá ẹ̀dá náà ti sọ fún anabi ọ̀sálẹ́mu yìí pé wàlàkọ̀d náà ẹlẹ́m annahu yadiqu a ti mọ̀ wípé tọ̀ ara ó máa ta ọ bẹ́ẹ̀ dẹ̀ ni inú rẹ ò ní máa dùn pẹ̀lú àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn aláìnígbàgbọ́ ó máa sọ nípa rẹ fasfahi safhel jamil ṣàmójúkò tó ní àpọ́nlé ṣàmójúkò tó lálàáfíà wọn sọ àìmọyàn táwọn ọmọ yàyín ti máa ń sọ àwọn ọmọ yàyín súnfí ti máa ń sọ sẹ́yìn tí a sọ pé akànrẹ́rìn akànrẹ́rìn kọjá tó tẹ́nìkan wá ń kọ́mẹ́ǹtì kankan tí ò ní láárín sí kàn máa wọ ní gbẹ́ ilé kọjá gbogbo lẹ́fù yìí <laughs> wàláì <laughs> gbogbo level gbé kí kọ́mẹ́ǹtì so gbogbo level gbé kí kọ́mẹ́ǹtì ẹ́ eh? gbogbo level gbé kí kọ́mẹ́ǹtì máa tàyàn lára àti kọjá gbogbo level yun wàláì làásì kì í ṣe ní ìsìn mọ́ ìgbà tá a bẹ̀rẹ̀ òun ló kó máa tàyàn lára ìgbà tá a dùn ìgbà tí dùn yàn gbà yun kì í ṣe ní ìsìn ọmọ kan ń bẹ yín tí máa ń wá ṣépè fún mi ní gbogbo ìgbà níjojúmọ́ lórí messenger so kọ́lọ̀ ń jẹ́ kí n tètè rí lónìí yìí <laughs> ní òní yìí ní òní yìí òun gangan fúnra lára rẹ̀ ló wá padà ló wá padà juwọ́ ju sẹ́lẹ̀ gba tí mi ò ráyè ti tiẹ̀ èmi kàn máa fi rẹ́rìn ni lórí messenger èmi kàn máa fi ṣe kí ni mò ń kàn máa fi rẹ́rìn ni lórí messenger so fools like you are pushing you to talk And like fools like your mudir are pushing your mudir to talk now àwọn fools bí mudiru náà wọ́n push mudiru tí mudiru fi ń sọ̀sọ̀kúsọ náà so àìjẹ́bẹ̀ ṣẹ́ni tó ní làákàyè kan wà máa advise mudiru pé kí mudiru wà máa wíwí kú wíńtà so èyí ò jẹ́ problem jàre <laughs> ọmọ kan wọ́n ń pè ní Ibrahim Àkànwó Ibrahim Àkànwó yìí wàláhì ní ti máa ń wá ń ṣe ìpè fún mi lọ́jọ́ tó ti pẹ́ látòrí messenger ọjọ́ tí mo wá ní ká ẹ tí ẹ jẹ́ ń wẹ́ni tí máa ń sẹ́ndì àwọn voice note sórí messenger yìí báyìí àmọ́ á gbọ́ àwọn oríṣiríṣi nǹkan wọn á ah, ó sì ti dá bá wọn èmi kàn wá fi rẹ́rìn ni so ọjọ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ o. ẹ máa nílàkàyè ìdí ìmọ̀ríkà sì ni wọ́n sọ̀rọ̀ sí báyìí ọ̀dẹ ni ẹ wá pọ̀ bẹ́ẹ̀ o so mi ráyè tiwọn ẹ máa gbọ́. ọ̀fà ẹ ní òṣèlú tó ń pè dá rárá ẹ ní òṣùlùbù tó fi ṣe dáhùn wa ṣé bó ṣe. kó o lè bá a mọ̀ pé tó o bá ń bú mi àbóhùn ṣe pé èmi ò ráyè títẹ̀ wàláì ràdí èmi nù yín sẹ́ndì èmi ò rẹ́ni kankan like i didn't send anybody wàláì ràdí. fọ́kọ́sì tiwa ni pé n ta kàn fẹ́ sọ n ta fẹ́ wí ká ti establish ẹ̀ ó ti lọ ó ti parí ká kàn establish òdodo tá fẹ́ establish ká sì mọ bá ti wá lọ ó wá ń bú ebu inú ń já ọ jẹ́ o ara inú rẹ̀ ń bàjẹ́ o o fẹ́ parẹ́ ni o o fẹ́ larímògiri ni o o fẹ́ kó sẹ́nu tírélà ni o kò jẹ́ pírọ́blẹ́mù o fẹ́ kó sínú odò kó bómi lọ ni o wàhálà àti ẹnu <laughs> káwa sá ti sọ tiwa <laughs> o bá wa ṣe ríṣiríṣi nǹkan jàǹbá tó bá lè wò kó ṣe ọlọ́bẹ̀ẹ́dà ó tẹ̀ kẹ̀ èyí tó bá wù láti tẹ̀ kẹ̀ ẹnu ẹ̀ ó yé bọ̀. sàdífíkẹ́tì àlùjànnà. ẹ máa gbọ́ lẹ́mìí ara yín sì pé ọlọ́run ti fún yín ní sàdífíkẹ́tì àlùjànnà ẹ ní òṣèlú tó mi pé dáwà rárá ṣé mùsùlùmí lè yí ṣá. èyí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ omi rè. ṣọwọ́n máa kò sí gbé ìgbé ìgbé ọlọ́run ti fi sáàdìkẹ́tà àlùjọ náà ẹ ẹ ìdílé dọ̀tí jù wọ́n máa mú bukọ líle bí kí bàbá ẹ lò bí kí bàbá ẹ lò. so eléyìí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ o. ó sẹ́ńdẹ̀ tó pọ̀ nípa mọ wá wo ibi tí ó jà sí. wọ́n yẹ pé bí ànábì ṣe pèpè sójú ọ̀nà ọlọ́run lè ṣé gbogbo ayé là máa gba Islam ẹ má dé díẹ̀ níjẹ tó ń bẹ̀ mí pé kí n dẹ́ díẹ̀ kí n dẹ́ fáwọn alágbàákú <laughs> ah! so kí n dẹ́ fáwọn alágbàákú èèyàn. <laughs> ọmọkùnrin kí ló dé tó máa ń kàn dé màwọn èèyàn náà ẹ máa tó máa ń kàn lé mọ̀ èèyàn ṣé wọ́n ti dé ṣé ọ̀rọ̀ ti tẹ́wọ́ gba ìbádà ẹ̀ tó ń kàn lé mọ̀ àwọn èèyàn ṣé bó ṣe ń pèèyàn sójú ọ̀nà náà lélẹ̀. ẹ máa gbọ́ ah! ẹ mọ̀ kan bí àwọn afá rẹ ṣe ń dẹ̀sìn rú ló ẹ pọ́n máa dẹ̀sìn rú àbí. ìwọ ọkùnrin àwọn èèyàn lè gba síláàmù látara ẹ tó ládàradà ló ń bá kiri. ọ̀dà gbogbo àwọn eléyìí láti twenty twenty three nìfà. ìwọ bá sọ̀rọ̀ bàbá ẹ̀ ló bá sọ̀rọ̀ bàbá ẹ̀ bàbá ẹ̀ ṣe dáadáa kò sọ. Ah, ah, ọ̀rọ̀ mi ní tiẹ̀ ń gbọ́ lọ́jọ́ yín kúkú gbọ́ gbogbo ẹ̀ àbí tí mo wá kàn fẹ́ káàtì kúrú. pé ní kẹfìrì ṣé ìwọ ló fẹ́ jọ̀jẹ̀ ìwọ ló fẹ́ jọ̀jẹ̀ wa láì mọ̀kàn yìí. tó bá fẹ́ hàn àbí tí wọn náà wà fẹ́ dẹ́n tó kọ́ bá fẹ́ kó máa pè é lóníwá sí kó ṣe dandan kó fi yẹn kó gòkè náà olórí mímọ́ nìyà kó ṣe dandan kó fi yẹn kó gòkè kó tẹ̀ hàn. A bɛ to yɔrɔ on bɛ tilen so ẹ̀hẹ́n ibo la dé náà ok tọ́yì bìtá adéré. wíhàk wíhàk mo ṣe fún ẹ o sórí <laughs> tí bá wọn gbà mí tó máa ń sọ pé yóò ṣe dáwà ó ṣe dáwà wàláì ò ní òṣèlú dáwà rárá lójú ààrẹ wọn fi gbọmọ kí o mo tẹ̀lé kó yẹ kí màá tẹ kájọ ṣe mọ sábàkọ mo fẹ́ wo bó ṣe mo fẹ́ wo bó ṣe mọ serious send number ẹ̀ sí mi kó yẹ kí màá tẹ kájọ pàdé mo fẹ́ wọn mo ṣe mọ́ wà á kò mọ ẹ̀ma lẹ́yìn ṣe dáwà ẹ̀ma máa bọ́ àwọn ẹ̀ṣẹ́ òṣùlùkù dáwà nìyẹn ṣé bá níbi ṣe pé tí bá níbi bá pè pè báyìí ṣé àwọn èèyàn máa dá níbi lò. ọ̀dà ẹ máa ah, gbọ́ o. wọ́n ṣe fún ẹ o. november lélẹ́yìí. kí lè kí lè téèyàn àfáà ń ṣe báyìí ṣé ìtàn fẹ́ wò láṣíwájú lélẹ́yìí. Ah! ọ̀làlákàyè ti sọnù fún ẹ làákàyè ó ti sọnù fún ẹ gbogbo àwọn tó bá ń bẹ rojọ́ gan-an wọn ra ó àwọn tó bá ti ń bẹ lóhùn àwọn gan àwọn gan mi rò wọ́n ní làákàyè. Ah! Hmm. ara rẹ̀ ní ń bá mi bá mi rò torí ń dá mi lọ́hùn ló bá. <laughs> àwọn èèyàn ráyè rẹ̀. tó ló mọ́ jùlọ ó dẹ̀ mọ́ ọlọ́run nìkan lọ́ba tó mẹ́ni tó mọ́. wọ́n máa fi ṣàfọ̀mọ́ bí wọ́n máa ṣe mí ara ẹni pé wọ́n ló mọ́ jù. ó ṣe gbọ́ àgbàlagbà sọ̀rọ̀ ọlọ́run fẹ́ ńlá káyì tó fi bá àgbàlagbà sọ̀rọ̀ <laughs> wàláyé ọlọ́run fẹ́ ńlá káyì kó má pariwo àgbàlagbà láìmọ̀ kó má kí lábàárọ̀ alágbára omi ní ọmọ wọn rí o ó jẹ kó tiẹ̀ bẹ̀rẹ̀ tu ọjọ́ orí ṣé wọn náà lè tani kátó lìdánù lè gbé ẹ́ kó tó máa kó má pariwo àgbàlagbà láìmọ̀ kó tí wọ́n lọ sí ní bàbá ńlẹ̀ ah ọkùnrin tí wọ́n náà gbé o nílà ka èyí wọ́n ló fẹ́ ṣe ìdájọ́ ìjọ ìgbéde àlìkí àmọ̀ ni ṣé wọ́n ló fẹ́ ṣe ìdájọ́ ìjọ ìgbéde àlìkí àmọ̀ wọ́n tó nílà ka yọ̀ dẹ̀ yìí. wọ́n máa ṣe wípé o ti mú bọ́lọ̀ ti fẹ́ẹ́ sàlùjẹ́ tàlùjẹ́ náà o nílà ka èyí gbogbo sùfì ló ń ta sí o rẹ fún ẹlẹ́kùn ní kálukú máa ṣe tiwọn àwọn tó ń ṣe ẹbọ kí lórí ṣe sí èèyàn ń ṣe sùfì ó ń ṣe sígìfàr ó ń ṣe tàmíd ẹ̀ ń pelé lẹ́bọ o nílà ka yàrá ó dà kó o níṣẹ́ tí fàkírù ti mú ẹ bí ẹgbẹ́ ṣù ẹgbọ́n tó sọ gbẹ̀yìn ó sọ pé òṣì ti pa mí òṣì ti lálàsè mí àáplé rẹ̀ àáplé rẹ̀ nílẹ̀ ẹ̀ wọ́n wọ́n rí ìṣàlá. ìyẹn ò àríkọ́ṣe Islam lára tiwọ́ ọ̀la ìtàlá gbogbo wọn tí wọ́n tán pẹ́ra wọn ní àlùsùn náà mo máa wọ wá sí wọn àmọ́ wo kan tó mú ìtìrọ́ọ̀mù já tó mú ìtìrọ́ọ̀mù dání rí ọ̀rọ̀ bíi pé kó máa fi ṣe ń tìza òun yẹn bí kò máa fi zálà yẹn òun ni gbogbo ọ̀rọ̀ tó máa sọ jáde ṣé èèyàn máa rárí wọ̀ èèyàn máa tara tí wọ́n gbà sílámù ó tó pé fèrè àwọn ọ̀nà ni mo ká fà ní. òpòrọ̀ wa rẹ̀ ṣé òkèrè àwọn àgbàlagbà fin ìwọ dèèyàn tó jẹ lọ ṣé òkèrè wọn fin dídìrín yàn. <laughs> lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kan kò sí fún ẹ nítorí ni wọ́n bá wípé ṣé òwò kùránì ni ẹ aláìlẹ́kọ̀ọ́ ọmọ alábọ̀lákàyè bàbá tó bí ẹ láláìmọ̀ kan wọ́n bú mùdírù láláìmọ̀. wàhálà ẹ̀rí fàmí ẹ wo gbogbo àwọn tá n play nsìn kò sí èsì tèmi ń bẹ o <laughs> ìgbà tèmi ò bá dá lọ ẹ̀ ní nìkan mọ́ fi ń ní wàhálà ẹ̀ rí wàhálà ẹ̀ lè rí èsì tèmi ń bẹ ẹ̀ lè èsì tèmi ń bẹ so ẹ eh, lè rí èsì tèmi ń bẹ̀ as in náwọn èyí tá à ti ń playboy yẹn ẹ lè rí èsì tèmi ń bẹ̀ gbogbo mo ti ráyè lẹ́yìn tí mo bá kàn fẹ́ lọ fi rẹ́ẹ̀nì tí ń padà. ọkùnrin ò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kankan sí fún ẹ̀ ò lẹ́kọ̀ọ́ rárá. ṣé babalágbára omi ṣé tá a bá ń ṣe ẹ̀sìn Islam ṣé yẹn ni ká máa ń fara wa ní àpọ́nlé ni tí àbá yẹn bá ti sọ̀rọ̀ tó bá kú díẹ̀ káàtó ìyóò ti ẹ̀ wo tọ́jú orí ah ìṣẹ̀bẹ́ yìí lè ń píríṣe súnà súnà súnà ṣé bánabi ṣe pèpèlè léyìí ẹ ah! ẹ jẹ́ ẹ jẹ́ ká rántí ọjọ́ tí wọ́n gbé wa sínú sàárè ṣé bánabi ṣe pèpè táwọn èèyàn ṣe dáná bí lóore lè ṣé bàbá ìwọ̀n tó ẹni tó bí ẹ lọ́mọ àbí tó ju ẹ lọ. ah ọmọkùnrin ó ní pọ́blẹ́mù gan oníbòmí nǹkan tó dẹ̀ wọ́n fẹ́ ló ń fa kírun. ó ní mo ní pírọ́blẹ́mù gan ní tí máa ń fà á òṣì ni máa ń fà á. wàhálà gbogbo àwọn eléyìí jẹ wàá gbọ́. o ní pírọ́blẹ́mù nǹkan tó dẹ̀ wọ́n fa ló ń fa kírun. ó ní òṣì ni máa ń fa pírọ́blẹ́mù bẹ́ẹ̀ ọ̀dà àti gbọ́. ẹ máa takora yín gbẹ̀yìn náà ni alẹ́ máa máa takora yín máa máa ṣera yín gbẹ̀yìn náà níṣẹ́ ẹ̀yin tẹ̀ mọ tẹ̀ tẹ̀ mọ tó kù yín kù ẹ̀yin la kọrí yàn. o níraka yìí ìwọ ló fẹ́ ṣèdájọ́ ìwọ ọ̀dẹ̀ tó kú ìwọ ló dọ̀tí jù nìyàn ìwọ ìwọ ló fẹ́ ṣèdájọ́ ponu tó ṣe rúgbọ́n bí rúgbọ́n fẹ̀rẹ̀ àwọn. ẹ wá rí èyí tá a wá play yá àbí eléyìí sìn January thirty first nìyẹn January thirty first nìyẹn so látìgbà tí ó ti wọ́n ń sọ gbogbo àwọn nǹkan tí ń sọ yẹn láti bí ẹjẹ́ wo láti bí láti bí four of May tó ti ń sọ àwọn nǹkan tó ń sọ yẹn January thirty first mo ẹ̀ṣẹ̀ mo ẹ̀ṣẹ̀ reply rẹ̀ mo reply rẹ̀ pẹ̀lú emoji ẹ̀rín mo fi rẹ́rìn wàláì mo fẹ́ lọ́wọ́ ẹ̀rọ àbúrò àbí mo ṣe reply pẹ̀lú emoji ẹ̀rín yẹn ibi tí mo jòkó sí bẹ́ẹ̀ náà mo ṣe rẹ́rìn <laughs> bẹ́ẹ̀ náà mo ń ṣe kí ni bẹ́ẹ̀ náà mo ṣe rẹ́rìn. Hmm.

tí wọ́n á decide pé èèyàn kò ń ṣe mùsùlùmí ló ti ṣé wọ́n ló dáa àbí wọ́n ló fẹ́ gbà bá dà yìí ah lóhun bá o ah ọlọ́run kò fi ẹ́ mọ̀nà wàláhì ó ti ṣìnà ìwọ sọ fún ìyàwó kò ṣe mùsùlùmí ṣé ìwọ ló fẹ́ jọ̀jẹ̀ ẹni tó ń pè kó kò ṣe mùsùlùmí ó lè jẹ́ gbèdà àlèkè àmọ́ kó lọ́nà kó níbi dé sí kọ́lọ̀ ń tẹ́wọ́ gba iṣẹ́ ìdíwọ́ tó ń pẹ̀rẹ̀ pé tó ń ká fara èèyàn kan pé kò ń ṣe mùsùlùmí ṣé ọlọ́run ti gbà ṣé ó ti gbà bá dẹ̀ náà ẹ n lè tẹ̀ ní okuru islam rè tí ẹ bá fẹ́ fọmọ sí kí o yẹ gbọ́dọ̀ fọmọ ah, tó sí ọmọ tó sí sírú ọ̀dọ̀ yìí tí ẹ bá fọmọ ọmọ sọ́dọ̀ yìí kó lọ kí o wàláì mọ́ náà ṣìnà wàláì mọ̀ kan yìí jahil murakab. inú díẹ̀ mi ni o gbogbo eléyìí o onísáàbí onídìí tá a fi ń play àwọn ọ̀rọ̀ yìí. kí ìwọ tó fẹ́ bu èébú kó lè bá a mọ̀ pé kò sírò èébú tó lè wù kó bú mi aláwọn èèyàn ti búrú rẹ̀ wọ́n ti bú mi kọjá so kìí ṣe ní ìsìn mọ́ mi ò rẹ́ bú kẹtẹ́nìkan ẹ̀ṣẹ̀ fẹ́ bú mi ìsìn tó lè dùn mí lórí social media yìí ẹni tó búyà mi búyà mi ẹni tó bú bàbá mi bú bàbá mi ẹni tó pe bàbá mi lóògùn owó pe bàbá mi lóògùn owó kò ná mi ní nǹkan kan so kò ṣe kí ni kò ná mi ní nǹkan kan kò bà mí nínú jẹ́ kì í dùn mí so ẹnìkan ní tó ń sọ ti jẹ yìí ó padà juwọ́ ju sẹ́lẹ̀ lónìí. ìwọ́n sọ pé tó bá gbéṣẹ́ kàmọ́lì kalẹ̀ tó gbéṣẹ́ kan adáwọ̀ kalẹ̀ ṣé kàmọ́lì wọn máa tẹ̀lé wípé kíní kan ọ̀dẹ̀ ni ẹ tálẹ́wọ̀n wẹ̀ tálẹ́wọ̀n kò sọpọ́ọ̀tì mọ̀rẹ́kàsì wọ́n làyìn ni wọ́n tó yẹ ọlọ́run ti ṣe pèlè ìwọ ìwọ yìí náà sọ̀rọ̀ kálọ́ bá rí bó ṣe rí ni wàá mọ̀ pé tọ́wọ́n dárúkọ onísùnà ò sínú onísùnà ìwọ yìí wàá kọ́ máa sọ pé bọ́ọ̀lù ti fẹ́ ní sáfíkẹ́tì àlejò náà get out ọ̀dà o omi ìtúnre o catapult. tí ọlọ́pàá bá lọ gbómìdìrú ìwọ lọ gbómìdìrú wọ́n máa lè wọ́n máa lè ìwọ́n máa lè tọ́lọ́ ti ṣẹ́ pèlè ìwọ làáyìn ni wọ́n lè kàsára àpàrà bá ẹgbẹ̀yìn ni máa wò kọ́ntínú ṣùgbọ́ tó ló ń ṣe dáwà àti dáwà tó ń ṣe ó mú bó ṣe rí ó jọ fèrè àwọn tó bá wù ní ṣọwọ́ ti fèrè àwọn arẹ́pẹ̀jọra yìí. ó lè mi àti fèrè àwọn jọra. <laughs> <laughs> ṣé eh. ìwọ ló fi ìwọ làrẹ́bí Muhammad fún ọlọ́wọ́ lọ́wọ́ fi àlùkùránì nà. <laughs> ó gbé láùsípíkà wá sọ̀rọ̀ ń bí. ọlọ́wọ́ fi àlùkùránì nà wo eré ẹja wàá lè ṣe wá pọ̀ báyìí lórí àpò oníṣẹ́ lọ́wọ́. tẹ́lá tó bọ́ fún wọn tẹ́lẹ̀ ìjẹun nínú gbèsè tẹ́ máa ń gbé náà rì. wàá lè ṣe wá pọ̀ báyìí sọ́lọ́wọ́ ọlọ́wọ́ fi àlùkùránì ránṣẹ́ ni. ẹ ah ọmọkùnrin ló pọ́bẹ́mù ó pọ́bẹ́mù kó yẹ kọ́ lọ yẹ kọ́ lọ alẹ́mọ̀ ẹ̀yẹ ń gbọ́ wọn. kò ní dáa fún bàbá ẹ̀. ẹ gbọ́ àwí ó ní ọ̀la <laughs> yìí jẹ́ gbọ́ àwọn eléyìí tẹ́lẹ̀ ó ní kò fún bàbá mi. kò ní dáa fún bàbá ẹ̀ bàbá tó bí ẹ ní kó lọ bọ́ sáré kánú kó lẹ́ẹ̀kọ́ pa bàbá ẹ̀ wọ́n máa lè wọ́n mọ burúkú wọn ìwọ́n mọ làyìn tí tọ́lọ̀ ti gbé ṣépè yìí sórí ọmọkùnrin ó ní pọ́blẹ́mù gan-an kò ní problem látàrí dẹ̀ ti sọnù fún ẹ ó ní problem gan. <laughs> ibi tá a já sí lágbára rẹ. tó máa ń láì kó máa bínú kó máa ṣọ́ká tó àwọn èèyàn náà ṣọ́rọ̀ ti fún ọ ní certificate àlùjọ náà ni. iye owó náà fi rú ẹ iye owó náà fi rú irú ẹ báyìí kéèyàn fi tọrọ ọmọ wàláì. orí tó ń ṣe báwo ló Ramadan ṣé ń gbọ́ kó má kó kó máa kọ̀yẹ́dà àwọn èèyàn kó máa rí kátó àwọn èèyàn ẹ́ mi obìnrin ìyá tó bí wọ̀nyí à wàláì kò rọmọ bí wàláì kò rọmọ <laughs> bí ìyá tó bí ò rọmọ bí o. èmi nìkan wá kọ́ ló bí tèmi bá wá sọ ọmọ lọ́dọ̀ rẹ̀ yòbó sáà yòbó sáà ìbí àbí sáà láwọn ọmọ mi. <laughs> àwọn oníṣubí ọ̀yà mómi kalẹ̀. Boko Haram wèrè Boko Haram wèrè sọmọ ìwọ yìí ọmọ lahin boko haram boko haram yẹn four one nine. Hmm. lórí gbogbo tó ń ṣe yìí gbogbo ìgbà tí mo náà bá lò nílé ayé òye àwọn tí ó pin lé. ẹ yá dá a padà. gbogbo ìgbà tí mo náà bá lò nílé ayé òye àwọn tí ó pin lé pẹ̀lú gùn ọlọ́run pẹ̀lú gùn ọlọ́run ọlá ayé àti bàbá tó tara wọn jáde nítorí ọmọ burúkú ni ẹ ni o gbọ́dọ̀ rí ìrù wẹ̀ yìí àsìkò tíyàn tíyàn bá lu èyí ni o gbọ́dọ̀ ni o gbọ́dọ̀ fẹ́ ni o gbọ́dọ̀ tọrọ ọmọ ni o gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ tọrọ ọmọ torí ìran tó ti wá ìran ṣayatin ló ti wá ẹ̀yin fámìlì fèrè àwọn tẹkùn lẹ̀. ọlọ́run fámìlì fèrè àwọn tẹkùn lẹ̀ ó fámìlì fèrè àwọn tẹkùn lẹ̀ àgbà kò làwé yìí. bàbá tó bè olóní kùtùkùtù ọmọ ọmọ òṣì ọmọ ọmọ olórí burúkú petro ti fẹ́ tán nínú ọjọ́ yìí. èmi ni bọ́ ẹ̀ tó bá mọ̀ pé wọ́n bí ẹ dáadáa pé obìnrin ló bí ẹ bó ṣe máa ń sọ jẹ́ kí mi àti jẹ́ ká ṣe mọ̀nà kọ́ṣà tó bá mọ̀ pé wọ́n bí ẹ̀dá ṣe bó máa sọ pé gbọ́lógátà làrán bíyà ó lè wà fún sáà tó bá mọ̀ pé wọ́n bí ẹ̀dá sẹ́ẹ̀dì nọ́mbà ẹ̀ sí màá sẹ́ẹ̀ nọ́mbà ẹ̀ sí ẹ̀ kó jẹ́ kí mi àti ẹ̀ka jọ ṣe múnákọ́ṣà lójú ààrẹ má fi kó gùdà bì mo kàn máa ń wẹ̀ nínú kí mo bá mi máa kàn sẹ́ni mẹ́sẹ̀jì mi kan sí ẹ̀ tó bá mọ̀ pé wọ́n bí ẹ̀dá bóbìnrin ló bí ẹ̀ bó ṣe máa ń sọ bó any place tó bá mọ̀ kódà máa wá bẹ́ẹ̀ tó bá ní kí n wá ebi ò pa mí wà láì ebi ò pa mí wà láì jẹ́ kí àti ká mi ní ọkọ́ṣà tó bá mọ̀ pé wọ́n bèèrè àpò mi ló bèèrè jẹ́ kí àti ká mi ní ọkọ́ṣà wọ́n tó jásí pé wọ́n tó pé kazabu ni ẹ̀ tó bá di ẹ lójú mo dé send number ẹ̀ sí mi ká mi ní ọkọ́ṣà ìwọ tó gbọ́dọ̀ fi tọrọ ọmọ yìí. èyí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àríyàn tòótọ́ yìí. ìwọ ọmọkùnrin kò síbẹ̀ ẹ̀rọ nǹkan lára yín ẹ máa gbọ́ o. èyí tí ìwọ tó yẹ kó máa ṣe wàásù pa Ramadan ẹ tí wọ́n ń pẹ́ẹ́nu Ramadan ah! ẹ ẹranko lẹ́yìn pípù yìí o ẹranko ìmẹ́ẹ̀hún ni. omi rè o ẹ ṣáà di báwọn voice note ń ṣe pọ̀. ṣírí wo mo yìí lákàyè ti dàrú lákàyè ó ti dàrú àfikún fi ọkọ àfikún bí Ọlọ́run fi ẹkọ Ọlọ́run fi ẹ mọ ọ ti sọnù aláì tí wọn kò máa wò rí rẹ wàá mọ̀ pé n tó ń pè ní nóró ti kú lára n tó ń pè ní mọ́lẹ̀ kankan kò sí lára ẹ mọ́ aláì aláì. ọmọkùnrin ṣé tó bá fẹ́ hàn ṣọ́ni kò gbọ́ àwọn èèyàn kò fi hàn ni tó bá gbé glass owó bọ́lọ̀ ṣe kó tiẹ̀ wú bó ṣe rí wàá rí pé kan tí wọ́n ń pè ní nuru kò sí lára mọ́. <laughs> ẹ̀gbọ́n dèrè wá <laughs> mo ṣe ń gbọ́ léyìí ni ṣé téèyàn bá fẹ́ mọ bọ́ ẹ̀ mọ́lẹ̀ ń bẹ lára rẹ̀ ṣé ó ní ìdíkó ṣé physical glass báyìí lé <laughs> wàhálà ẹ̀ tó fi máa ń gbọ́ ọpọlọ lágbárí yàn ṣé physical glass báyìí lè yóò mọ̀ wò láti mọ̀ bọ́ ẹ̀ mọ́lẹ̀ ń bẹ lára yàn àbí mọ́lẹ̀ ò sí lára yàn wàhálà ìgbà tí mo gbọ́ mo fi rẹ́rìn-ín ni pè ní ìmọ̀lẹ̀ kò sí lára wọn. mo níbi tí mò ń lọ pẹ̀lú tí mò ń play. àpẹẹrẹ fakiru dẹ O hàn nínú ó hàn nínú gbèsè ayé ẹ ó hàn nínú àyàtọ̀ ẹ àpẹẹrẹ fakiru. òun gan náà fúnra lára rẹ̀ mọ̀ yìí pé ẹ́ òun gan náà fúnra òun gan náà fúnra lára rẹ̀ mọ̀ yìí pé òun gan náà fúnra lára rẹ̀ mọ̀ yìí pé gbogbo ohun tí ń sọ yóò dùn mí wo ẹ mójì rè ẹ̀rín ni mò fi ń rìn èmi tí mi ò tiẹ̀ ráyè ìranù ẹ̀rín ni mò fi ń rìn òun kọ́ da kan tí mo ń wá bẹ́ẹ̀ Eh, ìkẹ́ntì ẹ̀wà tó yá sí pé ó padà àṣùgbẹ̀yìn ni òun tiẹ̀ gbogbo àṣùbà àṣùbà àṣùbà báyìí lòun máa wá ń ṣe é pè ìgbà tó rí i pé kò sáàyè mo mọ kàn mo kàn mọ fi rẹ́rìn ni ó bá para ó bá ó bá dóńdó rẹ̀ eléyìí náà padà dóńdó rẹ̀ ni òun náà padà òun náà padà fúnra lára rẹ̀ wá tọrọ àforíjì lálẹ́ yìí máa wò nǹkan òun gangan fúnra lára rẹ̀ wá tọrọ àforíjì ní alẹ́ yìí máa wò lálẹ́ yìí máa hmm, wò wọn bí ẹni wá sí o ń dára láàmú ni ayé ò mú ẹ wàláì. who praise you out of them èmi ò sí bí pa ìtorí pé kẹ́nìkan lè bá yẹn mi mo máa ń sọ dáadáa béèrè lọ́wọ́ àwọn èèyàn so i'm not here for anybody's appraisal ìsìn báyìí nítorí kẹ́nìkan lè bá yẹn mi so ìsìn báyìí nítorí pé kẹ́nìkan lè sọ pé ah, ẹ̀yìn kan mi ò sí mi báyìí fún yẹn kíra ni ewu ìṣe máa ń fa ayé hmm. òògùn social media ló fi ló fi ń gbéra wọn ò lè pè é lóní wáàsí máa wò dáadáa láàbù ẹ tọ́lọ́ wọn bá gbé àfùgbà fún wọn ò lè pè é bó àṣẹ burúkú náà nìyẹn. wèrè ni ẹ wèrè ìyẹn gbọ́dọ̀ nínú ìwọ yìí kéèyàn fi ẹrú ẹ tọrọ Islam tó bá wo orúkọ ẹ̀kẹ́ gan wá rí pé kò sí ìmọ̀lẹ̀ kankan lára ẹ̀. ó ti sọ tẹ́lẹ̀ àwọn nǹkan tó ti sọ tẹ́lẹ̀ náà ni tó ń ṣe kí ni tó ń rí ìpè. wàhálà àlùbáríkà kan sí lára ẹ̀. <laughs> ìwọ tó pé ìwọ ṣe kí yìí kan ìwọ láyìn ní ọmọ yìí. ó yá o omi ìtúnre o. wàláì ò ní àwẹ̀ gbogbo àwẹ̀ tó ń gbà láti gbàtàwẹ̀ ti bẹ̀rẹ̀ ò ní àwẹ̀ gbogbo sáyé tiẹ̀ kó má fi àwọn oríwá olùdó wa oríwá láyé láàrẹ. ọmọ tọrọ ti gbà fún tọrọ tó ti jù ẹ lọ tó yẹ pé wọn lè bú ẹ fún ojú ogójì ni wọn máa tákù. tó bá ń bá lọ báyìí o ò lè gúnlẹ̀ sí ibùdó ayọ̀ èpè kọ́ akéròdé irú irú irú gbọ́dọ̀ fílẹ̀ tọrọ mọ̀ mú kí n máa ń sẹ́fà táyà ó wù mí kí n nọ́mbà kí n bí blast rádà ẹ má pè náà mò ń ṣe nǹkan lọ́wọ́ ìnígbékọ̀ ẹnìkankan. wàláì ò ní àwẹ̀. àti play eléyìí. ó ní bàbá ó tiẹ̀ ṣe ó ní ó ní mẹ́rin kì í ṣe àdámọ̀ ṣe tó kọ̀ yìí ó ní bàbá làkú tiẹ̀ ṣe wọ́n mọ burúkú yìí. kọ́lá wọlé bá wàhálà bàbá yẹn àmọ́ ibi tí wọn náà ṣùgbọ́n kọ̀tínù àmọ́ ibi tí wọn àgúnlẹ̀ sí ṣùgbọ́n ṣùgbọ́n ẹ̀ ló wà yẹn bísímìlà oya omi ìtúre. rúbà sọ̀hímùn lẹ́yìn aláwọ̀ ìsìlámì ẹ̀gbọ́sọ̀gbọ́sọ̀ gan rúbà sọ̀hímùn tani kọ́ ọmọ yìí lárúbáwá gan àmọ́ ìyìnrà yìí ò gbà mí lóyún. rúbà sọ̀hímùn lẹ́yìn <laughs> aláwọ̀ ìsìlámì ìlà jọ́ìn wàláì ó fi fi panu ara ẹ̀ ò ní àwẹ̀ kankan wàláì kì í fìrí ọlọ́run ni àárọ̀ mọ́tò mo fèrè àwọn òun ni wàláì ó fi fi panu ara ẹ̀ ni o òun fi panu ara ẹ̀ ni ìwò rí ìbọn àtàkì kan láyé àfẹnitọ́nà ti gbéga kó máa jára wò yẹn wọn lọ́nà dá wọn fún irun fèrè àwọn náà ni olórí jókòó ọmọ òyì. wàhálà ìwọ fi rẹ́rìn ni lọ́jọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ́jú mi rè ẹ̀rí ni wọ́n máa fi ń rìn ọ̀la ẹ̀rí lèmi máa ń fi rú àwọn eléyìí ní ìkà máa fi wọ́n rẹ́rìn lọ ni sòtórí kò sáàyè. òtún ìnáwó ń bá sọ̀rọ̀ àbí òní ní àlùbáríkà. Hmm mùdídò sọ pé irọ́ pin ni wọn ọlọ́run wọlé àánú oṣù tá a wà yìí kò ní ní àlùbáríkà awọlá mhm. ìyá ẹ awọlá dàmú ṣe ká dàmú dàmú tí wọn ló dé pẹ̀lú ọmọ mẹ́ríkà awọlá wàhálà ṣe ká dàmú. ibi wàhálà ìyá mi tọrọ pé kọ́lọ̀ mọ́jọ ó dáa fún mi. akíba ìlú màjú ibi tí wàá láǹdì sí wọn mú òyì. so amẹ́ríkà ní láǹdì sí àbí pluto. ó ṣiṣẹ́ ni pé gbogbo àwọn tó lọ́wọ́ bá ti gbé ga ni wọ́n máa ń tákù ẹ máa gbọ́. ó kàn ń takùn wọn ni òun ò lè tó wọn kódà bàtà òun ò lè tó wọn kọ́ntínù kó máa bù wọn ọ̀hún rí tiẹ̀ rò nítorí ká wọ́n bá iṣẹ́ ọlọ́run tí wọ́n bá iṣẹ́ ọlọ́run tí wọ́n wà ní ẹ̀gàn bẹ́ẹ̀ wà á di kì í ta alahasadu wà ní díẹ̀ kó kọ́ntínù ṣùgbọ́n tó bá wo bó ṣe rí ni wàá mọ̀ kójọ fìyàwó náà. <laughs> ó ti wí ogun àwọn eléyìí ní gbogbo ìgbà <laughs> ó ti tún parapara parapara kò sí nǹkan míì wọn tó fẹ́ wí ó padà jupájú sẹ́lẹ̀ náà ni ọmọkùnrin lóòótọ́ onímọ̀rìkàsí òkè òmọ̀rìkàsí díẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run àwọn aláàyè àwọn làwọn abẹ́rẹ́ gbogbo tó ń jẹ́ àlùbáríkà ọlọ́run ò lè fi fún ẹ. ọlọ́run ọlá bó ṣe ń fi ẹnu yẹyẹ mọ́rìkàsí <laughs> bó ṣe ń fi ẹnu yẹyẹ bàbá iṣẹ́ bàbá ṣèkà ádámù gbogbo tó ń jẹ́ àlùbáríkà ọlọ́run ọlá ìyá ẹ àwọn làbàbá ẹ àwọn ọlọ́jọ́ tí wọ́n sun ẹ àwọn ọlọ́jọ́ tí ó padà tó ti mọ̀ á ani tó ń jẹ́ àlùbáríkà lára ẹ̀ ọlọ́run kù dànù àlùbáríkà ọ̀la nípa Muhammad aláwẹ̀ Ramadan tá a gbà yìí òun sì kù bínú ọlọ́run láìpẹ́. àkànwó. pẹ̀lú ògo ọlọ́run fi wákàtí ṣe àdéhùn fọlọ́run kó sí tó bá wulẹ̀ kù ó sì mọ dèrò pẹ̀lú ògo ọlọ́run nífẹ̀ẹ́ lé sí mọ́. náà nílé àbá àrọ yìí àkànwó Ibrahim àkànwó ẹ mọ́ wa gbọ́ wàlẹ́ ó padà wá tọrọ àforíjì gbẹ̀yìn ní lálẹ́ yìí ó padà wá bẹ̀yìn gbẹ̀mí ni o àbí ṣe lálẹ́ yìí ni àbí láàárọ̀ yìí tọ́ the last ẹ wò ẹ̀rín ni mò ń kàn máa fi rìn ẹ̀rín lèmi máa fi rìn wàláì kò sáàyè kódà mi ì sẹ́ndì voice note gan ẹ̀rín lèmi kàn máa fi kàn sẹ́ndì emoji ẹ̀rín sí i so bí mo ṣe máa rẹ́rìn nínú tí mo bá sì gbọ́ èyí tí mo fẹ́ gbọ́ nù rẹ̀ ẹ máa wá gbọ́ ohun tó sọ lálẹ́ yìí o àbí láàárọ̀ yìí ọlọ́wọ́ lábẹ́bí kò fi ṣe àforíjì fún mi. ẹ máa wo kò fi ṣe àforíjì fún mi. ẹ máa wo àforíjì fún mi. ọlọ́wọ́ lábẹ́bí kò fi ṣe àforíjì fún mi. <laughs> ó sọ pé kọ́lọ́wọ́ láàdẹ́bí kọ́lọ́wọ́ ṣe àforíjì fóun <laughs> láàárọ̀ yìí ìgbà táwọn ẹ̀tí fẹ́ parí. <laughs> ọmọ burúkú alẹ́ yìí sún fi yùn ẹ ti tẹsẹ̀ bọ́ tó yá sí pé ẹ̀ lè ṣàṣeyọrí nínú ẹ̀ láàrin wa àti yín ẹ́ so wàláì láàárọ̀ yìí wá ń sọ wá ń tọrọ àforíjì ìgbà tí ń dá lóhùn kò sáyé ní kò sáyé kéwú làwà wà fún aláwọn ìpè kò lè dùn èmi tí mo bá ń sọ fún yín pé ìpè ò dùn mí àti tí mo bá sọ fún yín pé kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ tèmi pé bá mò ń dìbò mo serious ni o ẹ máa ṣe ẹ báyà sì máa sọ táwọn sọ̀rọ̀ ẹ máa ṣe ẹ máa bu gbogbo ohun tẹ́ èébú wàhálà àwọn sì máa wí ohun tá a fẹ́ wí so àwọn sì máa ṣe kí ni a máa wí ohun tá a fẹ́ wí ó yé báwọn. ọlá bíbí kò fi ṣe àforíjì fún mi tí ẹ bá ń wo programu yẹn ọ lè mú yàn ṣe ọlọ́run gbogbo tí mo ti sọ Ramadan tó kù jẹ ká tó sí ẹ ọlọ́run ṣàmójúkò fún mi àmọ́ ọ̀rọ̀ tí mi àkọ́ gbẹ ni pé. ẹ gbọ́ ó ní gbogbo ó ní gbogbo tóun ti sọ tó kù kẹ́ káàtó sí èmi èmi ò tiẹ̀ firi gbogbo tóun sọ kò tiẹ̀ fíríkì mi <laughs> ṣé èmi tí mi ò tiẹ̀ ṣe voice note yẹn padà tó yá sí pé èmi ò kàn máa mú ọ ṣeré ni bí kí n sẹ́ndì emoji ẹ̀rín kí n sì kọ orúkọ rẹ̀ síbẹ̀ àkànwó ó so àkànwó ń sì fi emoji ẹ̀rín síbẹ̀ <laughs> so kí ló kàn mí pẹ̀lú gbogbo àwọn pé gbogbo tó ti sọ èmi ò ní títí ẹrù ẹ ó yé báwọn so ìgbà míì gan kí n má pààrọ̀ fún yín ìgbà míì wọ́n máa lọ fi àwọn kọ̀ọ̀kan táwọn èèyàn bá ń sẹ́fà wọ́n máa lọ fi ń pàrònú rẹ níwà lọ́mọgbọ́n wà máa dá rẹ́ẹ̀nì èmi máa ń fi wọ́n pàrònú rẹ ní lẹ́kọ̀ọ̀kan láwọn ẹni tó wáá fẹ́ fi ìparònú lẹ́nu wọn. Hmm. Ramadan tó kù tẹ ká tó sí ẹ ọ̀nà ṣàmójúkú fún mi àmọ́ mọ̀nà tí mi àkọ́ gbẹ ni pé ìwọ́n náà dàgbà lọ́jọ́ kan ó jẹ́ wúlò kó dàgbà tó bó bá ṣe ba onílé jẹ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ba ilé tí ẹran jẹ. èpè <laughs> náà ni tó ń sẹ yìí. mo ti bá wulẹ̀ kí n sọ fún ẹ níta burú láì dáa kọ́nà ṣàmójúkú fún mi kó wọ́n láàrin ṣùgbọ́n Ramadan táwa yìí kó yá fún mi fọlá ọmọ dáadáa kọlọmọdé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ fún wa ní ó mọ nínú ọmọ. amúgbó programu ẹ tó bá ń ṣe máa rántí akíbá o máa rántí akíbá o gbogbo ọ̀rọ̀ tó sọ ní Ramadan kọ́nà ṣàfojú fún ẹ èyí mo dẹ̀ sọ sí ẹ kọ́nà ṣàmójúkò fún mi kó wọ́n lánà oṣù táwa ẹ kọ́nà ṣàmójúkò fún mi kọ́lọ́wọ́n lápọ́lọ́wọ́n olùkọ́lọ́ba láforíjì gbogbo tí bá fi sọ sí ẹ yáàfin mi fọ́ lọ́hùn àtàníbí Muhammad èmi ò tiẹ̀ ní pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ tó ẹ pé kó mọ̀ ẹ̀ èmi ò èmi ò tiẹ̀ rí ogun tó ń sáǹdì ẹ̀yìn rí sí ohun tó gbé bà mí níjẹ́. ọlọ́wọ́n fi ẹ̀rí mi ní sọ ọkọ̀ ojú fún ẹ ló pé ọlọ́wọ́n fi ẹ mọ̀nà adẹ́fì mi náà mọ̀nà gbogbo tí máa kù sí kó ṣàmójúkú fún mi gbogbo tí wọn náà bá kù sí lọ ṣàmójúkú fún fún ẹ àdúrà wa gba mi ní sọjú bẹ́ẹ̀ fún ẹ ṣùgbọ́n. ìgbà tí ń èmi ò ráyè gbogbo àwọn ìgbà tí ìdá lóhùn padà gbá ọpọlọ rẹ̀ padà wálé ìlàkà rẹ̀ padà wálé ìgbà tí ìfún lé sí o látìgbà tí ti ń sọ̀rọ̀ <laughs> láti May last year ní ti ń sọ̀bọ̀ ní ti ń ṣépè yẹn bọ̀ èmi máa fi rẹ́rìn ní lẹ́kọ̀ọ̀kan tí mo bá ráyè láti bọ́ àwọn kọ̀ọ̀kan tó bá sàn ní kàn fi ẹ́ mú jẹ̀rín síbẹ̀ àmọ́ gbà tí ò di pé mo fóun lé sí i ó gbà pé kòkókó dá kòkókó dáyàn lóun náà <laughs> kòkókó ráyè tèèyàn náà <laughs> so fún délé ìwọ náà tó ń ṣe pé tó ń bu èbú ó kàn máa ṣe ó máa bu ni o wàláhì ó kàn máa ṣe the best fún ọ ni pé má ṣe pé má bu èbú àmọ́ tó bá sọ pé ìpàdé bú ló fẹ́ ṣẹ́ wàláhì ó bu tí ó sù ọ ó bu tí ó sù ọ dáadáa kò lè ní ká dúó kò lè ní ká síwọ́ ohun tá ń ṣe yìí lọ àfi tẹ́mi ò bá sí lára àwọn ọmọlẹ́kùn ó yé báyìí ó máa ṣẹ́ tààrà lójú méjèèjì àwọn sì mọ bá tiwa lọ ó mọ bú lójú méjèèjì àwọn sì mọ ṣe tiwa lọ ló bá parí so àmọ́ pé ó wà máa ṣe èpè èpè tí ó la ó wà máa mójútó la ó wà máa ráyè àwọn ò sí fẹ́lẹ́ yùn àwọn ò sí fẹ́lẹ́ yùn personality tiwa kọ́ làwa bá wá síbi ó gbọ́ ni àwa ti kẹ́kọ̀ọ́ lára ohun tá lọ́bàá yẹn lásọ̀ kalẹ̀ fún anabi walaqad na'lam annahu yadiqu sadruka bima yaqulun fasfahi safhal jamil. Uh -huh alọ́bẹ̀ẹ́dà dẹ̀ sọ fún wa yìí pé ẹ́ alọ́bẹ̀ẹ́dà dẹ̀ sọ fún wa yìí pé wasda so bima tu'mar fasda bima tu'mar wa a'rid anil mushriki ohun tá lọ́bẹ̀ẹ́dà pa ẹ́ láṣẹ òun ni kò là mọ́lẹ̀ fáwọn yẹn mọ́ wojú wúche mọ́ wojú pé ah eléyìí sójú rẹ̀ wá ṣe báyìí níbi òdodo ṣé tẹ̀ bá là mọ́lẹ̀ kankan ò ní sọhun tó sọ tó jẹ́ òdodo tá lọ́bẹ̀ẹ́dà pa ẹ́ láṣẹ wá gún ní kò lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí ló bá parí ó yé báwọn so fún délé yìí so àwọn ìwojú ṣe ń tiwa o àwòrán ẹnì kankan o bá sí pé látò ní dọ́là wàhálà ìgbésí ayé ètò ọ̀nà àmọ́ fi ọ́ káàkiri kúrúsù tó bá ti di ibi tèpẹ́ àkàmọ́ fi ọ́ rẹ́rìn ni tó bá ti di ibi àmọ́ fi ọ́ rẹ́rìn ni ẹ̀hẹ́n àwọn sì máa bá kéwù tiwa lọ naam salamu alaykum wa alaykum salam tila barakatu naam ẹ̀rọ. dákun wá ní mo ní ìbéèrè kan. naam. ṣé àwọn yóò. naam. mo ní mo ní ìbéèrè kan ni. tọ́ ẹ béèrè tá a bá máa dáhùn <clears throat> so tá a bá sì mọ̀ nínú ìmọ̀ ni kéèyàn sọ pé wọn ò ní mọ̀ nípa nǹkan tọ́yì. àfa to start study arts financial làwọn àwọn béèrè wọn challenge yín fún kankan kan. so àwọn kẹ bọ́ta ẹ̀ bọ́ta sí. ṣé tọ́lá mustapha. ẹ tọ́lá. so tọ́lá mustapha àkọ́kọ́ náà ni pé so ó ń dí ipò abubakar siddiq ó ń dí ikú àbí so tọ́lá mustapha wá rè ẹ sọ fún pé mo ní kó fi ìmọ̀ jọ́sìn fún sáré lẹ̀ kó tó wá máa sọ̀rọ̀ nípa abubakar siddiq halaftu bi rabbil kahaba. kìí ṣe bí kìí ṣe kìí ṣe rọ́bùl kahaba so ẹni kí tọ́lá mustapha fi ìmọ̀ jọ́sìn fún sáré lẹ́nà ìmọ̀ tọrọ lọ́wọ́ ìmáàmù ali Hassan hussein ìmọ̀ jọ́sìn fún sáré kó fi lẹ́nà kó wá gba ìsìláàmù oyè báwọn tọ́lá mustapha ìwọ ìwọ ìwọ ọlọ́run ọba kò máa ṣe ìwọ abubakar ló wá fẹ́ mọ̀ tọ́lá mustapha ò mọ ìwọ tọ́lá mustapha ò wọ kò mọ ìwọ allah ọba dẹ́dà ṣé ìwọ abubakar siddiq ni wà mà so man lam ya'rif haqqa allah fa kayfa ya'rif haqqa sahabata rasulillah aw haqqa sahabati rasulillah ẹni tí ó mọ ìwọ allah ọba dẹ́dà níbi ìjọsìn ṣé ìwọ abubakar siddiq ló wá fẹ́ mà so ẹni tí ń jọ́sìn fún sáré tí ń fún adriha so fún délé yìí lórí ọ̀rọ̀ ti dẹ̀ mo ti sọ fún mo máa ń sọ fún dáadáa yìí tó bá mọ̀ pé òun tó bẹ́ẹ̀ mo ti sọ fún ni pé kó pè wọlé sírí ètò mi kó máa bọ̀ ó yé báwọn. Ah, kò lè pe ṣèbí tẹ́yìn máa fẹ́ tẹ́ bá fẹ́. ó ti ó sorí kunkun ó sorí kunkun wá pè sórí ètò mi rí òun náà máa tọ́lá Mustapha náà máa kò ṣẹ̀ṣẹ̀ di pé kínní so mo sì sọ fún àwọn ẹni tí wọ́n ń sẹ́ndì mẹ́sẹ́jì fídíò rẹ̀ sí mi mo sọ pé ẹ sọ fún un pé kùbúrí ni kó fi máa jọ́sìn fún sàárè lẹ̀ kó fi máa jọ́sìn fún sàárè lẹ̀ tó bá fi ìmọ̀ ẹjọ́ ẹni tí ń jọ́sìn fún sàárè tó yá sí pé sàárè lòun ń sìn kùbúrí kò wá ní já sí pé eléyìí ni wàá máa ṣe ọ̀rọ̀ Abubakar ní Sidiki níwáyé ẹ̀ṣẹ̀ lọ́mọ bá ẹni tó yá sí pé sàárè ní jọ́sìn fún níwáyé ẹ̀ṣẹ̀ lọ́mọ bá sọ ẹni tí ò tẹ̀ kọ́kọ́ mọ tó ń pè ní Allah ọba dẹ́dà náà so tí ò mọ ẹ̀tọ́ Allah ọba dẹ́dà so ìwà Allah ọba dẹ́dà láwọ̀kọ́ tì síwájú fún kì í ṣe ìwà Abubakar Siddiq ó yẹ báwọn ẹ̀hẹ́n tọ́ yìí. ṣùgbọ́n nípa ń tẹ̀ máa ṣe kò dáa o. kí ni ẹ. gbogbo tẹ́ ẹ máa ń ṣe kò dáa o. kí ni ẹ tá à ń ṣe tí ò dáa. kí ni ipe kù wúrí ni. ẹni tí ń kò tí àdìsí tẹ́ ẹ gbé lọ fún yín sọ yóò buhari tí ń kò tí ẹ fún yín tí tó fi ń yín òun gangan ẹ ẹ ṣàlàyé sọ yóò buhari fún wa tó tó yé máa rí òun gangan ní ṣàlàyé fún yín. ṣé ṣé àdísì tẹ́mi ti ṣàlàyé tí mo fi ṣe rọ́dùn fún àfáyà Al-Fulani Kano àbẹ́wò. àfáyà Al-Fulani Kano mo ti fi ṣe rọ́dùn fún àfáyà Al-Fulani àmọ́ sọ ohun tí Tọ́lá ń sọ gan táwọn èèyàn sọ pé ń sọ so ohun tí ń sọ irú rẹ̀ náà ni àfáyà Al-Fulani sọ. So àmọ́ tó bá ti dibi tọ́lá kó fi ìmá jọ́sìn fún sàárè lẹ́nà ó yé bọ́n ẹ̀hẹ́n so tó bá ràn yín wá ẹ sọ fún pé mo ní kó fi ìmá jọ́sìn fún sàárè lẹ̀ ó yé torí ẹgbọ́ torí ní tèmi kápá yín láti sí ni wípé tẹ́ ń bá lọ wọnú comment section yín ẹ pé táwọn èèyàn ń ṣe nìyẹn tó ń béèrè fún nìyí pé ẹ lọ dá ọsà tọ́lẹ́ ẹ lọ dá wọn lónìí. ẹ mo sì ti mo sì ti mo sì ti sọ mọ́rọ̀ lánàá mo ti sọ mọ́rọ̀ lálẹ́ àná yìí pé kí wọ́n sọ fún tọ́lẹ́ pé kó fi ìmọ̀ jọ́sìn fún sáré lẹ̀. so ja'ila haqqa Allah fa kayfa la yajhalu haqqa ghayri Allah ẹni tó ṣe àìmọ̀ kan ìwọ ọlọ́run ọba bó ni ò ṣe ní ṣàìmọ̀ kan ìwọ ẹlòmíì àtọ̀ sí Allah bàdẹ́dà. sàárì sàárì ní jọ́sìn fún mi ẹni tí lọ ń tọrọ nǹkan nídìí sàárè tí ń pe ìmáàmù Ali àti Hasan àti Hussein tí ń tọrọ bùkátà lọ́wọ́n kí ní ṣe <laughs> abẹ́rẹ́ nǹkan máa kọ́lọ̀ mọ́jà dààmú <laughs> ẹ̀yin Sufi nínú wàhálà nínú wàhálà tí ń bẹ lára yìí tá a fẹ́ kú dànù lára ilẹ̀ Yorùbá nù àmọ́ ẹ̀ ṣe tọ́tẹ́ fẹ́ gbòòdòdò. mo bìlọ́ǹgì sí ẹ̀ka ìgbàgbé Sufi. gbogbo bí tẹ́ bá lè wò kẹ́ sí kálọ̀ bẹ́ẹ̀ dà kó ẹnìkan ò ní ẹnìkan ò ní wẹ́kọ̀mù ṣíà tó tayọ àwọn ẹni tó yá sí pé ìròrí súfí ń bẹ lágbárí wọn náà òun là ń sọ fún yìnyẹn torí tàbá ń alájà tàbá ń alájà ọ̀rọ̀ súfí tàbá ń alájà ọ̀rọ̀ súfí à ń alájà súfí kíkẹ́kíkẹ́ nítorí àwọn ni wọ́n lè gba àwọn ṣíà láàyè so àwọn ni wọ́n lè fún àwọn ṣíà láàyè tàbá kú súfí dànù kò síbi tí ṣíà fẹ́ jókòó sí òdodo bẹ̀rẹ̀ à ń sọ fún yìnyẹn so òun lá ń sọ fún yẹn so tábà ń alájọ ọ̀rọ̀ tábà ń alájọ ọ̀rọ̀ ẹ mọ̀ pé a kàn wá sórí social media ká wá máa sọ̀rọ̀. Mm-hmm. so ẹ sọ fún ẹ sọ fún pé mo ní tó bá ràn yín wá tó bá sí pé ó ràn yín wá ẹ sọ fún pé mo ní kó fi ìmọ̀ jọ́sìn fún sàárè lẹ̀ so kó fi ìmọ̀ jọ́sìn fún sàárè lẹ̀ kò búrí ni. ṣe ibi mi ṣe àpò òfin tí mo ṣe àpò òṣìyìn ló máa wè ṣe sáré.

èmi máa fi dára mi lójú pé àà yóò máa kọ́sẹ́ ni <laughs> àfi tí mi ò bá fẹ́ lo ahọ́n líle fún lókù ó yé mhm. so tell you. so ẹni yìí ti send message sí mi nírọ̀lẹ́ tẹ́lẹ̀ so ó ti send message sí mi nírọ̀lẹ́ tẹ́lẹ̀ ó wá tún pè wọlé ń sìn <clears throat> so ó ti send láìpẹ́ ó ti send message sí mi tẹ́lẹ̀ lórí àbí àbóyẹ ṣe send message náà so so fundele délé àtọ́lẹ́há àbí Mustafa, kuburini, kùbúrí ni ẹni tí ó mọ ìwà lọ́bàdẹ́dà ṣe ìwà Abubakar Siddiq ló fẹ́ kó mà ẹni tí a sì pé ń jọ́sìn Ali ń tọrọ Hassan Hussein so ṣe ó fẹ́ kó já sí pé ó wà mọ ìwà so ẹni tí a sì pé àwọn áyà tó hàn tó kílẹ̀ nínú Qur'anul Karim ipa lọ́bàdẹ́dà nìkan là á máa وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة داعي وقال ربكم ادعوني أستجب لكم so إن الذين تدعون من دون الله عباد أمثالكم àtàwọn àyà bẹ́ẹ̀bẹ́ tó ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀jọ́sìn fún kẹmí àtọ̀ sí alọ́bàdẹ́dà ẹni tí ó mọ àwọn eléyìí ṣe nípa ìwà alọ́bàdẹ́dà ṣe ìwà abúbákiri lẹ́ni tí kò mọ̀ àwọn eléyìí kò sọ̀rọ̀ ń bẹ́ jàre tóun gan fúnra rẹ̀ bá pé òun tó bẹ́ẹ̀ kó pè mí kí tọ́lá Mustapha pè mí ó ti pè sí báyìí òun náà mọ ohun tí mo ṣe fún òun náà mọ òun mà so kò nídìí pé ó ti pè sórí ètò mi rẹ òun náà mọ ohun tí mo ṣe fún <laughs> ó mọ̀ pé ó mọ̀ pé èmi náà yìí fi bẹ́ẹ̀ ó yé bá so kúkúrí burúkú olùjọ́sìn fún sáré <laughs> ó yàtọ̀ yìí ẹni tó bá tún fẹ́ pè wọlé. Mm. <clears throat> so ẹni tó bá tó fẹ́ pè wọlé ò barakallahu fikum. èmi èrí post tọ́lẹ́à Mustapha gánà wallahi mi rí torí àwọn ẹni tí wọ́n lè fúnrú rẹ̀ ní ààyè òun làwọn Sufi aláìmọ̀kan yìí so tá bá ti hóná mọ́ wọn tá ti hóná mọ́ wọn ìdàgbàsókè tó ń rò pé òun fẹ́ máa dàgbàsókè tó ń fẹ́ máa yọrí òun kò síbi kankan tó fẹ́ yọrí lọ <laughs> ó yé bàm so ẹ̀hẹ́n. Eh, so gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ àwọn ẹni tó yá sí pé wọ́n ń bú èébú àbẹ́ni tó ń sọ pé èpè nǹkan kan bẹ́ẹ̀ ò bá bú èébú látò ní dọ̀là ò bá ṣe kí ni ò bá bú èébú látò ní dọ̀là wàláhì àbí kó ṣépè látò ní dọ̀là kò lè tún kankan báyìí lára tiwa ó máa bu á máa sọ̀rọ̀ wa lọ ó máa ṣépè á máa sọ̀rọ̀ wa lọ ó máa sọ̀sọ́ kó sọ á máa sọ̀rọ̀ wa lọ ó máa ṣe ìkéyìí ohun tó fẹ́ ṣe nínú ẹ́ nínú gírímọ́ǹkì á máa sọ̀rọ̀ tiwa lọ so á máa sọ̀rọ̀ tiwa lọ nítorí sórí bó ṣe ń sọ yùn àwa náà lè sọ ọ lọ bó ṣe ń ṣẹyàn àwa náà lè ṣẹ ọ lọ àmọ́ ó ní tó de àwa mọ́lẹ̀ ni ohun tó dè wá mọ́lẹ̀ yun ló jẹ́ ká lè mójú kò ń bi èpè ló jẹ́ ká lè mójú kò ń bi àwọn àwọn èébú burúkú yìí so ẹ̀hẹ́n tó rẹ̀ já sí pé níbi ìsọ̀rọ̀ mi ń gbà mí ẹni tí mo bá handle so mo máa ń lo ahọ́n líle fún kó lè bá a mọ̀ pé gbogbo àwọn èyí tó ń ṣe yun kálá bá ráyè rẹ̀ ni so o tiẹ̀ lè o lè rọ́nà rọ lára àti rárá àmọ́ wa àwo ráyè pé àṣìráyè bu ó yẹ bá wọn sheik naam ó gáàbà lẹ́yìn ẹ̀dẹ̀ tó lọ divert wá síbi ìkọ̀dí eléyìí tún lé o ìgbọ́bẹ́ ṣe bí ọ̀rẹ́ rìn ní áá kí ló dé. àló padà túbá ó padà tọrọ àforíjì gbẹ̀yìn náà ni a sì ti foríjì àti àwọn òtí ẹ̀ àti ẹ̀ ní sínú gan tẹ́lẹ̀ àti fo kódà àti ẹ̀ lérò pé báyìí tẹ̀ ń ṣẹ̀wà àwa kan wò pé bí ká máa fi káàchì cruise ká sì máa fi káàchì fọ́ọ̀nù lẹ́kọ̀ọ̀kan ká máa fi pàrònú rẹ ó yé bọ̀n. <laughs> Ah, ṣé ṣe dájú bẹ́ẹ̀ ṣe wà nísìnyí bẹ́ẹ̀ ṣe sọ pé alẹ́ mi ò jẹ́ èmi ò jẹ́ èmi ò jẹ́ èmi ò tẹ rírìn pé wáyé tẹ ń ṣẹ̀ tẹ́lẹ̀ gan <laughs> èmi kàn máa fi mu ṣeré èmi máa mu èmi wò bíi pé eré àtàwàdà ni ó yé ó tún ń àwọn òbí wàhálà ti di ẹnu àìmọye. Ah, ẹ̀ẹ́dẹ̀ wàá bú padà ṣépè. níbo ah. wàhálà. ẹ béèrè lọ ẹnikẹ́ni lè sáàchì fún ẹnikẹ́ni lè sáàchì fún profile lórí Facebook Ibrahim Akanwo Ibrahim Akanwo Ibrahim Akanwo kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ǹjẹ́ mo ever send the voice note ti padà láti fi bú padà àbí láti fi ṣépè fún èmi èmi elmer Yusuf èmi ò mọ̀ fi rẹ́ẹ̀ni ni eh. <laughs> èmi ò mọ̀ fi rẹ́ẹ̀ni ni dẹ̀ máa bú yẹ ọ̀bẹ yẹn kí ọkọ máa gbéyàn ṣe pé tó tún sọ pé kíní kan à kíyàn máa ra gbóhùn náà ṣe pé padà so kọ́lọ̀ bá sọ ilẹ̀ sọ̀rọ̀ lórí because bí ṣe ń gbọ́ voice note ẹ̀mí kan orí ẹ̀rí nígbà ká ní Saheed Shittu ló bá sọ rẹ̀ fún Saheed Shittu ti gbé fùrọ̀ fùrọ̀ aláya rẹ̀ ṣe pé débi pé Saheed Shittu ti bú fùrọ̀ díà yóò ti fún fùrọ̀ díà aláya rẹ̀. yàrá yà bàbá yàrá yàrá nínú àwọn àǹfààní tó ń tún jẹ́ ń bínú wọ́n mọ̀ pé àwẹ̀ wọ́n mọ̀ pé àwẹ̀ yìí ṣe gbogbo orú àwọn kan yẹn torí ẹ̀ ni wọ́n ṣe ń yọ̀. ẹ ṣáà ni wọn tó ń tẹ́pù síbẹ̀ náà èmi tó ń tó ń bu yín tó ń bá yín tó ń tó síbẹ̀ tó ń ṣépè yẹn because to be honest àwọn nǹkan tó máa ń fẹ́ nìyẹn máa gbé táwọn bá ṣépè fún yàn yàn máa yàn máa wà yàn máa wà stay away tẹ́lẹ̀ wọ́n fẹ́ fi divert yàn. ẹ náà alhamdulilayi tẹ́yìn wá dúró sórí sìmọ́ǹtì yẹn because gọ́tẹ́ ń sọ yìí àwọn kìnìyàn yìí ti wọn gan ìdàpọ̀ tó ń sọ pé ẹ̀ ń sọ pé mùdígbù pé kinní kan iṣẹ́ yìí lẹ́bi ẹ̀yìn ni bí ẹni kinní kan òótọ́ àwọn ẹlẹ́dẹ̀ ń sọ gbà táwọn bá nírú voice mail yìí tọ́ sẹ́ǹdì ẹ̀ sí mùdígbù pé ah, àwọn sàábà wọn ṣe máa bú o kinní kan irú tọ́jú bí atọ́ní tọ́jú kinní náà ọ̀hún sọ kinní kan kílẹ̀ sọ. náà mú wa pẹ̀lú yìí ẹ nàírú tọ́lí àyàn ti gbé fídíò ẹ̀kí láti jẹ̀ta hàn sọ fún pé kó padà ẹbí àwọn sábà tó ń bú tó ń bọ kínní gbọ́dọ̀ máa lo máa pè. ṣe ẹni ẹni tí ń rọ kiri ká sàárè ní wàyà ṣe máa sọ Abubakar fún àní kó wá gba la gbọ́ ná. <laughs> Eh? ni ohun mo ṣe fún eléyìí nù <laughs> ẹ kàn wá àwọn ọmọ yín rán nígbà àwọn eléyìí ò dára tọ́lé àwòsàn níbí ẹ̀yin gbọ́dọ̀ ẹ burú bẹ́ẹ̀ ṣe máa ń tù tí wọ́n dàgbà àwọn yín náà sọ pé ọlọ́gbọ́n máa ń gbé yín dìde dìde kọ́lọ́ máa máa dùn. mo kàn wò wọn mo kàn wọn èyí mo kàn ìkan tiẹ̀ àwọn kan tiẹ̀ wá bí ọjọ́ mélòó kan wọn gbà àwọn eléyìí ò tiẹ̀ dáhàn kan mọ́ mo wá fún ẹnìkan mẹ́sẹ̀gì náà mo ní tí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n sọ fún Tọ́lá Mustapha ipe kó wá pè sórí ètò mi ń fún láàyè kí n dá padà sí ìpínlẹ̀ àníkùbù orí ni so ń jọ́sìn fún sáré

nínú nínú mosque yẹn ló ti sọ fún ọ pé kó padà sọ́dọ̀ sun náà kó padà sọ́dọ̀ mm-hmm. ànábì ẹsẹ ọlọ wa jẹ́ kí àwọn ẹ gbọ́. wọ́n lè yá sí pé àwọn gan náà ò ṣe sun náà. ó ti gbogbo ẹ̀kẹ́ mọ̀ káwọn yẹn máa já sí kòtò máa já sí kékeré tó máa já sọ́nà ni because irú kílògbẹ náà wàhálà kan fà lọ nípa pé ta ló wà ní kòtò yẹn bàbá ti ṣe wáàsí lórí ẹ̀rí ìjọ kan dábàá sọ pé kílògbẹ ló wà nínú ẹ̀ láwọn tí kílògbẹ náà wà sí náà wà bẹ̀ tí jákùmọ̀ náà wà bẹ̀ tó lanú lẹ̀ síbẹ̀ tí bàbá ń sọ bẹ́ẹ̀ ń gbà yẹn hàn tákù bàbá yẹn létà náà tún tákù ẹ̀ tún tákù ṣéwà dáàmú yẹtí stein tí bàbá ló tún sọ fún wọn pé ká padà sọ́dọ̀ ànábì ọ̀dọ̀ ànábì ànábì ni Ọlọ́run rán sí mo ṣe ṣéwà amọdá tìjà ni tí gbogbo àwọn ń sọ pé àwọn wọn tẹ̀lé ṣéwà amọdá tìjà ni gbogbo ọ̀sán tẹ̀ ń sọ̀rọ̀ yẹn kọ́ sọ́dọ̀ pé ìní Ibrahim ni yasi for life ni ṣé wá gọ̀ tó báyìí ṣé Ibrahim ni yasi lọ́lọ́run rán ẹ̀ àbí ṣòwò náà láàrin tó kọ́lọ́run bá wa dúró tì í ṣe ìkẹ́ ń ṣiṣẹ́ àti àwọn náà ń fìlẹ wọn ń fìlì ìtì náà ṣe ń da ẹgbọn ṣe ń táìpù ni ó ń dùn wọn gan so Ọlọ́run á ìkan iṣẹ́ ìpè gbogbo wọn náà ìkan nu wọn máa já lẹ́yìn wọn so anybody tó bá dẹ ti já dẹ ni Ọlọ́run á fún yín ládàá ẹ àti yẹyìn Ọlọ́run àná bí sọ pé tí ráyè fìyàn gan mọ náà ládàá ju pé kinní lọ so Ọlọ́run á wọn lẹ́san lórí sheik. Sanusi láfíà gíbò eh, Sanusi láfíà gí lèmi ò tiẹ̀ mọ́ retí kí Sanusi láfíà gí recognize mi <laughs> ó ń pẹ́ kí Sanusi láfíà gí tó mọ́ recognize mi Sanusi láfíà èmi máa ń rí Sanusi láfíà gí bí èpè bá ń há ti drama wàláì so wọ́n máa ń ṣe kí ni mo máa ń rí Sanusi láfíà gí bẹ́ẹ̀ ni tí ń act drama wọ́yẹ́ mọ́ Sanusi láfíà gí tí ò sí ohun tí ò lè post sórí péjì ẹ̀ èmi take Sanusi Láfíàgì síríọ̀sì olódó ló ń gbọ́yùn <laughs> mi take ẹ̀ síríọ̀sì rárá àti rárá mi ń rí bẹ́ẹ̀ ni tó síríọ̀sì rárá àti rárá téèyàn ó bá tiẹ̀ wá rẹkọmẹ́ǹdì èèyàn ṣe Sanusi Láfíàgì lèmi wàá mọ retí kó rẹkọmẹ́ǹdì mi níbi táwọn èèyàn dáadáa níbi táwọn táwọn táwọn àfẹ́ẹ̀sì ń bẹ ńlẹ̀ tí wọ́n mọ kéwú tí kéwú tí kéwú àti táwọn kan fúnra lára wọn ti fẹ́ di kéwú tí wọ́n ń bẹ ńlẹ̀ so tí wọ́n rẹ́kọ́mẹ́ǹdì mi ní sàfẹ́sàfẹ́ àgíní wàá máa wá <laughs> àwọn ọmọ sófì yìí wọn ò gbádùn kankan <laughs> tọ àwọn ètò ẹ̀ wá wá àwọn ètò ẹ̀ wá wá recognition látọ̀dọ̀ ẹnìkankan wọ́n yé bá wọn so àwọn ò wá recognition látọ̀dọ̀ ẹnìkankan wọ́n yé bá yẹn so fún délé kálọ̀bà ẹ̀dá ṣáà àmọ́ ṣe dáhùn ṣe torí kẹ́nìkan recognize wa so Sanusi Láfíà kì í recognize mi kí ló fẹ́ lékún nínú ìṣẹ̀mí mi. Eh? kí ló fẹ́ lókun nínú ìṣẹ́bí mi pé Sanusi Láfíàgì recognize mi kọ́lọ́bà lè dá ṣàánú jà. وعليكم السلام ورحمة الله وبركاته ẹ kálẹ́ sọ. náà. ọgbà sọ̀rọ̀ náà. náà. ah ìpínlẹ̀ ìjọba ìṣọ́ náà ni pé mo kàbẹ̀ kí náà ni pé ẹ kú fẹ́ lọ́nà. náà. aláṣà. àmín. àdàkùnlá ìka ẹ̀rọ. àmín. aláwo sì jẹ́ kí àpàdà sí kókó débà ẹ̀ ṣe ọ̀gbọ́n. àmín àmín. mo sì máa dùn ní. náà. ìgbà nípa ìyá alákùnrin rẹ̀ wọ́n á rí wá sí. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. sansilafẹ́ àgé tí mo ti ṣe rọ́dù fún bí ẹ̀mí jàbí ẹ̀mí ta lórí péjì yóò sì tún gba rọ́dù gan pẹ̀lú torí bó ṣe wàyún ká ní pòfẹ́sọ aláró sọ pé àwọn èèyàn lè yọ ká ní pòfẹ́sọ aláró bá sọ pé àwọn èèyàn lè yọ zaka zakatul fitr pẹ̀lú owó ó dájú pé Sanusi Láfíà Àgé ó lọ lórí ẹ̀ Sanusi Láfíà Àgé ó tẹ̀lé Professor Aláró lórí ẹ̀ tani Professor Aláró bá sọ pé wọ́n lè yọ pẹ̀lú ó dájú pé ó tẹ̀lé Professor Aláró lórí ẹ̀ mo kàn ń wo ni pé èyí Sanusi Láfíà Àgé <laughs> ò síríọ̀sì èmi èyí rí bẹ́ẹ̀ ni tó síríọ̀sì kankan rárá àti rárá ní Sanusi Láfíà Àgé wàláì èmi máa ń rí ogun tí máa ń ṣe bíi kọ́mẹ́dì ni ní Sanusi Láfíà Àgé bíi kọ́mẹ́dì lèmi máa ń rí ogun tí máa ń ṣe sí oyè bá tó Toyib eleven fifty four leléyìí so aago méjì láti fẹ́ lò a kó ọdún fà kí alọ́ba ẹ̀dá kó dákun nínú àánú ẹ̀ kó má ṣàfihàn sábàbí dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ dẹ̀ ni kálọ́ba ẹ̀dá kó fún wa ní orí ibẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni kó gbà níjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa so kálọ́ba ẹ̀dá kó dẹ̀ má ṣe eléyìí ní òpin tá a ṣe láyé so inshallah azim ibi báyìí ni a parí eléyìí sí so ahmed mukhtar inshallah azim eléyìí ò ní jẹ́ gbẹ̀yìn tá a ṣe fún ẹ nínú rọ́dù àti àlàyé tá a ṣe fáwọn èèyàn lórí pé ohun tó ń ṣe yẹn islam kan so máa fi àdúà sọ máa sọ àdúà ṣíṣe di bísínẹ́sì bíi ipe bóyá ìlànà christianity o mọ̀ pé tìjàníyà tẹ́ ń ṣe kò sí yàtọ̀ nínú ẹ̀ pẹ̀lú christianity nǹkan kan bẹ́ẹ̀ tó o bá ń ṣe tó o bá sọ fún yín pé ìlànà tìjàníyà ni. Christianity, so akànlébọ́ kéde ẹ̀ fáwọn yẹn pé tọ́ ó ti padà sí di ìlànà tìyà ní ààrẹ o àmọ́ tó bá àtàchẹ̀ pọ̀ mọ́ islam àwo máa sọ fáwọn èèyàn yìí pé tọ́ ohun tí àwé yìí ń ṣe yìí islam kọ́ ìlànà tìjà ní àní tó já sí wípé kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú islam ibẹ̀ ni wọ́n ti máa ń sọ gbogbo nǹkan di owó àti bísínẹ́sì so ibẹ̀ ni wọ́n máa ń sọ gbogbo nǹkan di owó àti bísínẹ́sì ìgbà tó yá sí pọ̀pọ̀lọpọ̀ wọn wọn níṣẹ́ tí wọ́n máa ń ṣe so bí Ibrahim Inyas ṣe ṣe nìyẹn bí Amadu Tijani ṣe ṣe nù Jawahirul Ma'ani nìyẹn lọ́wọ́ bẹ̀rẹ̀ so fún délé kí alọba ẹdà kó jẹ kó jẹ sábàbí ìmọ̀nà so fún uh, so tó bá wù mí mo lè sun bí náà so inú yàrá mi mo wà yìí so mo lè sun bí tó bá wù mí so fóònù mi ni mo fi ń ṣe ohun tí mò ń ṣe dátà mi ni so mo lè sun bí tó bá wù mí hmm, kódà mo lè gbé pílò síbẹ̀ gan <laughs> mo lè gbé pílò síbẹ̀ tó bá wù mí. Mm tó bá wù mí mo lè sùn bẹ̀ mo lè gbé pílò síbẹ̀ mo lè dára tó bá wù mí lórí rẹ̀ mo lè tàkìtì mo lè yí lọ mo lè yí bọ̀ mo lè hanrun èyí tó bá wù mí mo lè ṣe lórí rẹ̀ i own it myself èmi mo ní ó báwọn so mo wulẹ̀ tí ìkóra rẹ̀ sí wàhálà tó bá wù mí mo lè tàn kalẹ̀ báwọn títí dilẹ̀ máa tí kàn sùn lọ lórí tébù tí màá hanrun mi lọ so tí màá ṣe kí ni tí màá hanrun mi lọ tó bá sì wù mí mo lè tàn kalẹ̀ kí nǹkan máa wòran báyìí so èmi mo ṣáà ní àbí bẹ́ẹ̀ kọ́ tó bá sì wù mí mo lè fọwọ́ lẹ́rán so n tó bá wù mí ní fi ṣe ẹ̀hẹ́n gẹ́gẹ́ bó já sí pé èyí ọ̀gá yín n tó wù òun ni n tó wù ọ̀gá yín ní ṣe tọ̀ ọ̀gá yín sì so n ṣáà ń jókòó n tó wù lọ̀gá yín ṣáà ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n <laughs> ẹ ọmọ burúkú yìí <laughs> ẹ má mà jẹ́ kí n máa dọ́gbọ́n da ọ̀rọ̀ sí yín lára díẹ̀díẹ̀ fà so ìfẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kankan but ìfẹ́ máa la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún gbogbo yín tanyanya àìjẹ́bẹ̀ but mo fẹ́ máa fún yín lẹ́kọ̀ọ̀kan hmm, mo fẹ́ máa fún yín ní mo fẹ́ máa fún yín ní mo fẹ́ máa fún yín jẹ lẹ́kọ̀ọ̀kan mo fẹ́ máa fún yín jẹ lẹ́kọ̀ọ̀kan kẹ́lẹ́ bá máa mọ̀ pé so tẹ́ bá sọ pé orí yín gbóná àwa náà máa ṣe but nǹkan kan ní ń fà wá sẹ́yìn oyè bá wọn hmm. tó wù mí mo lè sun bí emo nìkan mi owó ọ̀gá yín ní jókòó lẹ̀ ló di ọ̀gá yín ló di alága ìjòkó àbí bẹ́ẹ̀ kọ́ so ọ̀gá yín sáà jẹ́ alága ìjòkó ó sáà rí bá ọ̀gá yín sáà jẹ́ bí ọ̀gá yín ṣe jẹ́ alága ìjòkó báyìí sìn ká lọ́ba ẹ̀dá kó rẹ̀ kó tọ́ sọ́nà so tó bá sì wò náà èmi náà sì lè ṣe kí ni mo lè fọ́ lẹ́ràn mi bí kí n máa wòran so ló bá parí <laughs> àmọ́ kọ́nà ọba ipe tí wọ́n ti gbé síta ní kọ́lọ̀ mọ́ ṣe wá bẹ̀ kálọ̀ bá yẹ̀dà kó mọ́ sọ wá di òòṣà àti èrè tó ń ṣàrọ̀ láti ní báyìí lápàrí ilé ìṣí so fa subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu